hallelujah yẹn bá àwọn ọkùnrin ṣe ké láàárọ̀ praise the lord oh my god you can do better praise the lord begin to wave your hands ẹ ju ọwọ́ yẹn sí bàbá yẹn láàárọ̀ yìí àwa tá a ráàánú gbà àwa sí ìlérí àti májẹ̀mú ọlọ́run sọ̀rọ̀ lórí ayé wa begin to wave your hands ẹ orin kan tó bá tiẹ̀ ti wù yín sí láàárọ̀ yìí ọ̀run fẹ́ gbọ́ èmi àti ẹ̀yin ẹ orin kan tó bá tiẹ̀ ti wù yín ẹ kọ́kọ́ máa kọ sí i ẹ máa kọ orin yẹn sí i ẹ kọ orin yẹn sí arúgbó ọjọ́ ẹlẹ́dàá gbogbo ènìyàn ẹ máa kọ orin yẹn sí ẹ̀yin tí ẹ mọ rírì rẹ̀ give him the best of your praise because he worthy to be praised ẹ̀yin ẹ̀yin ẹ kọ orin kan sí ẹ sí i ẹ kọ sí ẹ kọ sí ẹ kọ sí ẹ máa kọ orin yẹn sí ẹ kọ ẹ̀yin tí ẹ mọ rírì oore rẹ̀ ẹ máa kọ onímọ̀ ní ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tó ṣe é nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹni tó ń pa wá mọ́ tó ń dáàbò rẹ̀ bò wá aláàbò olùpamẹ́mí àti ẹ̀yin. Daddy, we bless your name because you are worthy. We give you thanks because you are God. Hallelujah. gàba. You are being called to dominate. But you are yet to dominate. Tó o bá wá jẹ gàba. And if you cannot dominate. O ò lè rí ibi bẹ́ You can't stay anywhere. Torí ẹni tó bá ṣẹ́gun ni Bíbélì wé. Because who has ever been. Mọ́mọ́ ìpẹ́ ń gàba lọ ṣẹ́gun the one that dominates her. tọ́ ọ di òmìrán. if you are not being a giant. tọ́ ọ bá tẹ̀ pa òmìrán ò ní di òmìrán. you can never be a giant. àyàfi tọ́ ọ bá di òmìrán ló tó lè jẹ gàba. except to become a giant that you can dominate. a ṣe dá ọ kó to jẹ gàba. ẹnìkan lè jó gbọ́wọ́ ẹ̀ sókè. ẹ pariwo orúkọ Jésù ẹ̀kẹ́ ni ẹ pé ẹ kígbe mẹ́mẹ́mọ́. oṣù eléyìí ti parí. agbára láti jẹ gàba dà. ẹ gbọ́ mẹ́lẹ́gbọ́rẹ́ ẹ pariwo ẹ pé. ṣùgbọ́n dáadáa pé kọ́ ọ̀jẹ̀ gàbálé lórí ló jẹ́ gàbálé olórí torí ò ṣàgbára. because you lack power. Isaiah thirty seven one and two. ọgbọ́n tó oníjọ́ ọjọ́ ìbáwí àti ẹ̀gàn torí àwọn ọmọ dé ìgbà ìbí kò sí agbára wọ́n dé ìgbà àti ṣe kò ságbára wọ́n débi tó yẹ kí wọ́n ti lẹ́nu ọ̀rọ̀ kò ságbára wọ́n débi tó yẹ kí wọ́n ti pàṣẹ bí ọkùnrin kò sí àṣẹ tí wọ́n fi pàṣẹ ẹnìkan ni ẹjọ́ bínú kó sọ̀rọ̀ èmi kọ̀ láti yìnyín ẹrú agbára láti jẹ́ gọ̀bọ́dà ìwọ tí ẹni kọ́ ọmọ pàṣẹ fọ́nlẹ̀ ìwọ ni ẹ padà ń pàṣẹ lé lórí ẹnìkan ni ẹjọ́ bínú kó sọ̀rọ̀ agbára láti jọbọdà agbára láti jẹ gàbọ ẹ wọ mẹlẹgbẹrẹ ẹ pariwo ẹ. squander. O lẹ́nu àti jẹ gàba nù olé gan. You have no say to rule in your family because there is no power. Àwọn tó o gbé jù lédè jù ọ lọ, àwọn fẹ́ jẹ gàba tó lè jẹ gàba níbi tí ẹ ti wá ni. Because they rule where they come up from. That's why etí ń bẹ lára àwọn yẹn làwọn fi ń darí. What they have in one in them is what they use to do. Wọ́n fẹ́ lò ó, àyàfi tó wá lágbára tó borí jù wọ́n sá. Except to have the power that can conquer them. Torí ẹ jẹ gàba níbi tí ẹ wà. Because they are ruling where they are ẹtọ́ ládédé ọ̀pọ̀ èèyàn bá rí fún bóyá ń sàlẹ̀ omi ló wà ṣùgbọ́n tí wọ́n fẹ́ ìyàwó ṣùgbọ́n ìfẹ́ jẹ gàba bó ṣe ń rúùlù yẹn ni ó ṣe rúùlù ẹ ìwọ ládẹ̀dá kó o dẹ̀ gàba ṣùgbọ́n kò ságbára sà ẹ gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí àwọn aládàmọ̀rò bí ẹ ti lọ ẹ̀yin ẹ̀yin ọ̀wọ́n ọba ilé tó kú ẹ sọ̀rọ̀ sá ẹ pariwo ju àwọn obìnrin yìí lọ ẹ̀yin ọkùnrin ẹ kígbe ìwọ la kọ́kọ́ dá lọ́gbẹ́ tá a kọ́kọ́ dá nínú ìnáyẹ ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ àdúrà ní tọ́lọ́sọ ilé ti parí ẹnì kọ́ sàmẹ́ ẹ̀mí ti ń yẹ̀ lórí orin rẹ̀ mọ́ ọ́nà tó o bá dẹ̀ sàmẹ́ ẹ̀mí yẹ lára rẹ̀ yí dẹ́gbẹ́gbẹ́. verse one. Ọba Bábílónì ló dúró ní ìyànà lórí ọ̀nà méjì on the two division. ó lu àfọ̀sẹ́ rẹ̀ láti tẹ́ni ẹjọ́ kígbe sá. that oṣù karùn-ún tó ń wọ̀ yìí lọ sá. you are going to the fifth month. kò sí ìpele tó fẹ́ bọ́ sí tí o sí ọ̀nà níbẹ̀ tó o bá lágbára tó tó kọjá níbẹ̀ gbèdékejì fi kálukú sí ló wà sá. you put some people in the limitation. ṣùgbọ́n wo ọ̀pọ̀lọpọ̀ ẹnu ọ̀nà tá a fi sílẹ̀ ló wà torí ọba Bábílónì bẹ ní ìyànà òun tẹ̀ dúró la ẹnì kan sàmẹ́ ọ̀nà tí bàbá rẹ̀ dé tí lè kò sí fún wa kẹwàá ní májèmọ́ náà lórí ọ̀tàn yẹn mọ̀ ọ̀rọ̀ iná ṣáájú wọ́n padà sí iná pọ̀ náà. Ọlọ́run fi iná kọlù wọ́n, ẹ pariwo ọ̀ṣun. ilẹ̀kùn ló sí. so many doors have been opened. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá ní ẹgbẹ́ wọn mọ́ ẹ bọ̀. but so many enemies are there. so sì lè kọjá tó tọ́. can you pass through it. àwọn ní ẹgbẹ́ tí ẹ di àkàsọ̀. they are the one that hold on the ladder. tó kọ ẹyọ kọtọ fẹ́ gùn fẹ́ padà bára rẹ lẹ. but you met yourself down again. àwọn ní ẹgbẹ́ odò wájú rẹ. they are the one that become river before you. tí ó rù ọmọlẹ̀ tí wọn ò jẹ́ lọ. they are all over you. torí alágbára ń bẹ lọ́nà. because the mighty ones are the ones that shout aloud. alágbára wo ló dí ọ̀nà rẹ. the mighty one that blocks my way. ọwọ́ oṣù kẹrọ. in the fifth month. agbára rẹ kọlù rẹ. meu poder. kọjá. You want to go through. Júdà tó jẹ́ bàbá yín. Judah your father. Ibi ó ẹ̀ sí rè. This is why he finished it. Jésè. Jésè. Ibi ó dúró sí rè. This is why he stand. Èmi mọ Dáfídì. I know David. Ibi ó parí ẹ̀ sí rẹ̀. This is why he finished it. Solomoni. Solomoni. Ẹnì kan sàmì. Ẹnu ọ̀nà tí ń sọ̀rọ̀ bí wọ́n bá ti bá dìde sẹ́lẹ̀ lọ. Ẹnu ọ̀nà tí ń sọ pé ọ̀sáyè fún ọ láti kọjá. Tó o bá lè sàmì. Tó bá ìpẹ́ lóòótọ́ ni Jọ́dánì pé yà. Níwájú àwọn ọmọ Ísírẹ́lì. Mo sọ sẹ́lẹ̀. Wọ́n fẹ́ tó dúró lọ́nà rẹ̀. Wọ́n yà jọ sùkẹ́rẹ́. Ó Olúwa. Ẹgbà lẹ́ẹ̀kan sí. Ta lọ lágbára tó dúró lọ́nà mẹ́. Olóòfẹ́ ní ẹ̀sọ̀fọ̀ ẹ pariwo. àpọ́nlé There's no respect down. Òkè ni There's respect when you get to the top. Any òkè sọ any ilẹ̀ the one at the top enslave hmm. those one at the below. ìrìn lẹ̀ a sì máa pe ogun púpọ̀ sínú ayé èèyàn. the journey when you are down always pay a lot of bad things in your life. bí èèyàn bá ti pẹ́ jù nílẹ̀ kò ní gbàgbọ́ nínú mírèkù mọ́. when you have been demoted you don't have much of miracle. bí èèyàn bá ti pẹ́ jù nílẹ̀ kò ní gbàgbọ́ nínú àsọtẹ́lẹ̀ mọ́. you won't believe in so much of prophecy. bí èèyàn bá ti pẹ́ jù nílẹ̀ ó á máa mú kádùá òsù. you get tired of prayer. bí èèyàn bá ti pẹ́ jù nílẹ̀ kò ní nígbàgbọ́ nínú ẹni Ọlọ́run bá ràn lọ́wọ́ mọ́. You won't believe in someone that God has been helping. Gbogbo ènìyàn tí a dá ní ẹ̀dá alààyè láyé. Every creation. Tó péré ẹ̀ lọ́mọ Ọlọ́run. And you call yourself a child of God. Tíran rẹ bá máa ṣẹ láyé. If your vision will come true. Dandan ni ká wáyè fún ọ lókè. It is compulsory to get a space at the top. Gbàgbé nípa pé òkè ti kún. Forget about that, the top is being full. Tiran rẹ̀ ó bá ṣẹ. If your failure will come to pass. Dandan ni ká wáyé fún ọ. It is compulsory to get a space for you. Wá wò mí. Look at me. Ah, òróró ń bẹ lórí Sọ́ọ̀lù, ó ń bẹ lórí Dáfídì. is anointing on hmm. David and Saul sọ́ọ̀lù ń kọrin fún dávidi àbí dávidi ń kọrin fún sọ́ọ̀lù òróró ọba ń bẹ lórí tiẹ̀ náà sọ́ọ̀lù fi dávidi joyè arù amára ṣùgbọ́n dávidi mọ̀ pé wọ́n dé òróró ọba léon lórí last month ìhámọ́ra lọ́wọ́ yẹ kí wọ́n á máa rùn bí. ó padà nù gbó. sọ́ọ̀lù tó mọ wá gbòòrò sọ́dà náà. èèyàn méjì ní òróró lórí. ẹnìkan bẹ lórí ìtẹ́ tó ń bẹ ní ògbó. Kí ló fa òróró tó fi dórí Sọ́ọ̀lù? Kí ló dé tí Dáfídì ò jáde wá? Kí ló tó jẹ́ pé ọdún kejì tí Sọ́ọ̀lù débẹ̀ látorí nàrí Dáfídì? so definitely at the age of fifty years ló yẹ kí Dáfídì ó at the age of fifteen years he's supposed to be a king. ṣùgbọ́n májẹ̀mú ìkorò ń bẹ nílé wọn. for the covenant of bitterness in their family. wọn kì í dé ipò ayẹyẹ àfọgbọ̀n ọdún. they didn't get to day celebration until thirty years. ohun ò sì tí ì pé ọgbọ̀n ọdún tọmọ Ísírẹ́lì yìí ń béèrè ọba. and he is to be thirty years that's when they asking for a king. dandan ni kó rí olórí ó rẹpísẹ́ǹtì ẹ̀. it is supposed uh, for him to be a leader. orí olórí tó dẹ̀ wá gbà pé ní ọ̀fẹ́ kúrò nípò mọ́ èèyàn. the one that is refused to leave the place. wọ́n sọ fún afọbajẹ kó fi pòólì afọbajẹ sọ wípé ipò tóun wá ti dùn mọ́ ìlẹ́nu ẹ̀ wọ́n ti yàn ọba. he said it's okay that he doesn't want any king taking to rule. torí pé kò bà ìkorò jẹ́. because it doesn't destroy the bitterness. ọ̀gá ìrìn àjò àyànmọ́ o gbọ́dọ̀ ronú feasibility study lèyàn ń ṣe èyàn ó wo àwọn aṣáájú èyàn ó sì wo bàbá èyàn báwo ni wọ́n parí ẹ̀ báwo ni ẹ̀gbọ́n mi rìn àwọn àǹtí wa tí wọ́n dàgbà bó ni wọ́n sì rìn kí ló dé tí ọlọ́gbọ́n orí wọn fi dọlọ́jọ́ orí kí ló dé tólórí pípé wọ́n fi ń ṣẹrú olóríire kí ló dé tólógo wọ́n fi di olófò hmm. kí ló dé torí adé wọ́n fi dorí òṣùká kí ló dé táyé so àgọ́ ọba dàpótí kí ló dé táyé so aṣọ ọba dàkísà mọ́ wọn lọ́rùn kí ló dé táyé sọ ìrìn ọba dìrìn ẹrú kí ló dé táyé sọ ọrùn tó yẹ kán kó lẹ̀kẹ̀ sí tẹ́sọ di ọrùn àsomọ́lẹ̀ definitely ìkorò kan bẹ nílé wa tó yẹ kó bàjẹ́ ẹ gbé ọwọ́ sókè ẹ̀ẹ̀mejì lẹ́gbàá máa dẹ̀ máa sọ àwọn kan tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ tó bá máa ráyè lókè ọ̀gá máa ronú lórí ọ̀rọ̀ ṣàlẹ̀ mọ́ yí èrò rẹ padà. change your thoughts. bẹ́ẹ̀ni yí èrò rẹ padà. change your thoughts. Uh, yí ìpinnu rẹ padà. change your decision. yí ọkàn rẹ padà. change your mind ẹ̀yin tẹ́ ẹ ti ní èrò kúkúrú ìwọ́n tó ti ya plan three bedroom flat dá a padà lọ́dọ̀ àwọn tí ọ̀bọ̀ tó yà lọ́ọ́ yà bí ọba bó o ṣe fẹ́ kọ́ bí ọba yí padà. change it. má ronú bí ẹni tí ń bẹ nílẹ̀ mọ́. don't think about those one at below. tó o bá wá rí i pé ìrònú ilẹ̀ fẹ́ pa ọ́. and if you think that the talk will kill you. má bá àwọn ẹni ilẹ̀ rìn mọ́. don't work with those one at below. bá àwọn tó máa ṣe ọ níyè tí o ń rí ayé wọn. work with those one that will take your initiative yóò lè mú kíyè rẹ̀ ó sísà kó o má bàa máa ronú pé ọlọ́run ò sí fún àánú mọ́ dojúmọ́ làánú ń bẹ ọ̀gá tó bá jẹ́ pé májẹ̀mú yìí máa pa ọ́ ni ó yìí ó ti kú náà ṣé bó o sa ìsàn kan tó le ṣé bó o rìn nínú ìjàmbá kan tọ́lọ̀ ń kú ọ̀yọ́ ṣé bí wọ́n plan kan fún ọ tọ́lọ̀ ń pa ọmọ ṣùgbọ́n o gbọ́dọ̀ bá májẹ̀mú yìí jẹ́ kó má bàa fọjọ́ orí ṣòfò a gbọ́dọ̀ wá àyè jáde fún ọ lókè bó ṣe wù kó burú tó àyè gbọ́dọ̀ wà lókè ebi wọn kírètì àyè fún Joseph ni ebi ọ̀sáyè bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wá àyè jáde ebi òrodo rí Dáfídì ebi á wá àyè fún ni ebi ọ̀sáyè bẹ́ẹ̀ ta ló sọ fún ọ pé òkè tí kú tí wọn náà gbà kó ti kú ọ̀gá ọfẹ bàkóró jẹ wọn ní o step down fún yẹn ìwọ náà step down bọ ọba sọ ìgbà rẹ nu olè mọrìnrà padà mọ o ẹni o dúró fún ọ̀rẹ́ bí àti kó bẹ́ẹ̀ lẹ́yìn ọdún mẹ́rin ẹni o dúró fún láti lo ìgbà rẹ pa bọ́ bá ti lo àkókò rẹ pa lọ wọ́n gba ìgbà lọ nìyẹn tó fẹ́ lé nígbà wọn ò lè padà lé mọ́ toró ti fi àkókò rẹ tọrọ fẹ́ lòmẹ́ ó rántí ni ọbẹ̀ òun lọ́mọ̀ọ̀rọ̀ sí ìsọ̀lẹ́mù. the lọ́tọ́ bẹ̀ wò lọ́wọ́ Jacob Jacob ìjàgbá máa lọ́wọ́ lọ pé ìfọ̀ ló jẹjẹ ìfọ̀ lásàrò jẹ pèmí ń bọ̀dá oníbọ̀dá jẹ́ ìkọ́ onípèmí lẹ́ẹ̀mẹsàn bọ̀dá jẹ́ ìkọ́ lẹ́ẹ̀mẹsàn gbogbo ọjọ́ orí lọ́wọ́ rẹ̀ lásàrò kọ̀ jẹ́ oúnjẹ ló dùn mọ́ o ọbẹ̀ ẹ̀fọ́ mm. irú àti kọrí irú àti kọrí ó ní wọ́n fi gba ọjọ́ tí náírà rákèlì máa bímọ mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ líà ṣe irú ó wá èso yẹn ó dín ọbẹ̀ yẹn ó dín méso ọwọ́ àrùn sí lọ́wọ́ á ní fún mi léso ìjẹ́ ó dùn lọ́wọ́ á ní nò ṣé bọ́dọ̀ wà lọ́kọ rẹ̀ máa sùn lálẹ́ onítọ̀ ọbẹ̀ jẹ́ rí kíní ìjẹ́ ọkọ̀ owó sùn ọ̀dọ̀ rẹ̀ alẹ́ ìjọ́ àwọn yẹn dábídì òsùn tì í peter abẹ́jákọ́bù bí jákọ́bù ṣe ń dé ọ sọ pé ò lè lọ sùn bẹ̀ ẹni ọ̀fẹ́ sùn títí fi èso fọjú alẹ́ tiẹ̀ tọrọ oorun ọjọ́ tó yọrí sọmọ o oorun tí ọba yọrí fọmọ fúnra kẹ́lì ó torí oúnjẹ fi tọrọ ọ̀gá ọ̀rọ̀ oúnjẹ kọ́ là ń gbàdúrà lé lórí ọ̀rọ̀ aṣọ kọ́ là ń gbàdúrà lé lórí ọ̀rọ̀ mọ́tò kọ́ là ń gbàdúrà lé lórí ọ̀rọ̀ àyànmọ́ là ń gbàdúrà lé lórí bọ́ọ̀ bá bá májẹ̀mú ìjẹ́ bóyá lọ mọ̀ pé igi àràbà ni ó àwọn tó yẹ kó ta bẹ́ẹ̀ rẹ dìde ń sunkún lójoojúmọ́ o torí wọ́n ń kígbe pé olúwa níbo lolùgbàlà wá wà olùgbàlà ní bẹ́ẹ̀ lábẹ́ májẹ̀mú ìkorò yìí o olùgbàlà ò tí ì rí ọ̀rọ̀ ọ̀rọ̀ ara rẹ̀ yanjú débi tí ó yanjú ọ̀rọ̀ àwọn tá a rán sí bọ́ọ̀ bá sì rí ọ̀rọ̀ ara rẹ̀ yanjú májẹ̀mú ò lè bàjẹ́ o lóòótọ́ Joshua yára ó ní egun ó sì jẹ́ olóòótọ́ a máa fi òótọ́ tẹ̀lé ọ̀gá rẹ̀ ṣùgbọ́n forty years ló fi já ogun ṣùgbọ́n gbogbo ògo tí Joshua yẹ kó gbà Mósè ni wọ́n fi fún torí pé májẹ̀mú ìkorò ń bẹ lú àwọn Joshua Joshua ó kọ́tọ́ dání ṣùgbọ́n májẹ̀mú ìkorò ó wọ̀ láṣọ èrí mo Joshua olórí àlùfáà ó wọ aṣọ èrí o o ó dúró níwájú ọlọ́run áńgẹ̀ dúró tí o áńgẹ̀lì náà dúró tí olúwa sì wí fún pé olúwa bọ̀ wí o ìwọ sátánì ẹ bọ́ aṣọ èrí kúrò lọ́rùn rẹ o ẹ wọ̀ ní aṣọ ẹ̀yẹ igi ebi igi iná ni Joshua, kí ló dé ta ló fà ọyọ nínú náà ó fi korò sí ọlá ṣebí iná ni ọ́ ìgbà tó ń jò gbogbo ayé rí ọwọ́ ìta ìwà yọ ọkùnrin náà tá a wá gbà aṣọ èrí wọ̀ ọ́ bí kòrò ọ̀bá jáde àṣeyọrí ò má wàá gbàgbé o Mósè omi nìtumọ̀ rẹ̀ ní jìbìtì Mósè ní èdè Ísírẹ́lì olùgbèjà ni o Mósè olùgbèjà ni Jóṣúà lédè Ísírẹ́lì olùgbàlà ni o olùgbàlà ju olùgbèjà lọ o. olùgbàlà ní máa olùgbèjà níṣẹ́ o ẹ wá wò ó olùgbàlà ní tẹ̀lé olùgbèjà lẹ́yìn tí ń sọ ọmọ ọ̀dọ́ yìí olùgbàlà ń jagun ṣẹ́gun olùgbèjà jókòó kalẹ̀ ọ̀nà sẹ́lẹ̀ wọ́n ti kábíyèsí fún tí olùgbàlà olùgbèjà ọba sì olùgbàlà ò lè take over olùgbàlà wá ìtumọ̀ Mósè lolùgbàlà Jósùà Jósùà ni Jésù ìtumọ̀ Jósùà nìyẹn olùgbàlà ó nìtumọ̀ rẹ̀ ó sì tẹ̀lé Mósè fógójì ọdún ó sì wọṣọ sájẹ́ǹtì torí kò bà ìkorò ilé wọn jẹ́ ṣùgbọ́n lọ́jọ́ tó dé etí odò Jọ́dánì Olúwa sọ pé Jósùà lónìí ni gbogbo èèyàn mọ̀ pé bí mo ṣe wà pẹ̀lú Mósè bẹ́ẹ̀ ni mo wà pẹ̀lú ẹ̀ lónìí yìí ni màá bẹ̀rẹ̀ sí ní gbé ọgbà ga láàrin àwọn ènìyàn gbogbo. ẹ gbọ́wọ́ méjèèjì òkè. lift up your two hands. Èké. Shout aloud. Ẹ̀kan tuntun ni kẹ́ ẹ porúkọ Jésù. You call Jesus once. Bàbá. Father. Mú mi jáde. Bring me out. Lábẹ́ májẹ̀mú ìkorò ilé wa. Under the covenant of bitterness of family. Ẹ gbà bíi pé ẹ gbàdúrà Pray as if never pray before. Ọ̀gá kò síjà fọjọ́ májàbó ní ara rẹ lókun. Don't offer yourself. Mú mi jáde. Lábẹ́ májẹ̀mú ìkorò ilé wa. Under the covenant of bitterness of family. Oyoyoyoyoyo. repeat the prayer. tó bá máa bọ́ lábẹ́ májẹ̀mú ìkorò. if you are going to be free from the covenant of bitterness. ọ̀gá wa gbàdúrà. you have to pray. wàá gbà bẹ́gbẹ́ rí o sì gbà. you will pray more than your equals. wàá gbà báwọn ọmọ ìyá rí o sì gbà. you pray beyond the level of your siblings. láti ogun lé débi kan. when the battle seems to be complicated. wọ́n ń gbà á. Mo ń gbà á. I started praying. Mo ń gbà á. I was praying. Màá wá wá di àdúrà competition. It turns to combination prayer. Yẹni pé bá dórí òkè kan lóru. On moving to the mountain. Màá wá máa rìn kí láago kan òru. I will be moving around at one a.m. Orí òde dúró lọ́rùn máa ń mì ni. My head will be shaking. Màá máa sọ pé Olúwa. I will be saying O oh, Lord. Tá a bá rí àwọn ọmọ ìyá mi tó wà lórí òkè lákòókò ìlú. Tá a bá rí wọn lórí òkè lákòókò ìlú. If they are not on the mountain this time Ogun tó gbé àwọn ọmọ ìyá wa mì. The battle has swallowed my siblings. Ẹ pọ èmi lẹ̀. Vomit me. Ẹ má gbé èmi mì. Don't swallow me. I can't be swallowed. Mo sọ fún yín pé. I told you. I was at Ìdó. I I I I was there. didn't didn't eat my meat. do. to tí dídókè ta yóò jẹ́ mi ò gbọ́dọ̀ wẹ̀ mi ò mu bó ní ọjọ́ keje olúwaníkè sọ̀kalẹ̀ sísàlẹ̀ kí n gòkè nígbà méje ah, ìgbà tí màá fi gòkè ìgbà keje lókè gàdá lálẹ́ ni mo bẹ̀rẹ̀ mo parí láfẹ̀jùmọ́ bẹ́ẹ̀ ni ó tẹ́ẹ̀kì mi bí wákàtí márùn-ún ó rẹ̀ mí wọ́n kọrin olúwa olúwa olúwa olúwa wa rántí ìmájẹ̀mú rẹ kó o gbé ìrànwọ́ dìde torí pé kò sí okun mọ́. no more strength. kò sí agbára mọ́. no more strength. nígbà tí wọ́n fẹ́ gun ẹlẹ́kẹta ní ẹlẹ́keje. the seventh time. èlé mọ́ ẹsẹ̀ tí ń gbọ̀n. My legs were shaking. I was crawling. I'm for water. I was using my hand to help myself. Omi òdùkú omi òdùkú lójú omi ń dà. I was crying. Ó kò ṣeé rìn mọ́ o. My knees are no more strong. Inú òsì ló ń jẹ fọ́jọ́ méje. And I didn't eat for seven days. Ara sì ń kan àgọ́ ara torí omi ọ̀kan fọ́jọ́ méje. My body was in pain because I didn't take my bed for seven days. Ẹni tí ó jẹ tẹ́nìkan ò sí nínú yóò gbàdúrà tẹ́nìkan ò gbàdúrà. Dábẹ́sì fọdún mẹ́ta àtààbọ̀ gbàdúrà. Dábẹ́sì pray for three and a half years. Èé ṣe gbogbo ìbéèrè márùn-ún tí ń béèrè o. Five questions he ọdún mẹ́ta àtàbọ̀ ló fi gbà wẹ̀ màmá rẹ̀ wí pé ìbànújẹ́ ni ọ́ mo bí ọ pẹ̀lú ìbànújẹ́ ìbànújẹ́ ló sì máa jẹ́ ó sì ké pe olúwa bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ bùkún mi ní tòótọ́ sọ agbègbè mi di ńlá ọwọ́ rí ọ wà pẹ̀lú mi má jẹ́ kí n rí bí o kí n má sì rí ìbànújẹ́ ohun tó béèrè ọdún mẹ́ta àtàbọ̀ ló fi béèrè tọ́ bá wọ òkè Jabez. nígbà tí ń sọ nípa àrùn Jabez àwọn ọkọ̀ burúkú burúkú ni gbogbo wọn ń jẹ́ níbẹ̀ èyí ni àwọn àrùn Jabez àwọn ọmọ Júdà fèrèsé Asaroni Kámi Uriti Tóbálì Ea Tóbálì Táàtì Amuali Adi Amẹdìyẹ Sora ní odò bàbá Edomu wa Jesireli Isma Jibasi orúkọ arábìnrin wọn ni Seleponi Seleponi Enueli Baba babagedori babagedori eseri eseri babawusa babawusa ẹ̀yin ni àwọn ọmọ wúri àwọn ọmọ wúri àkọ́bí efrata àkọ́bí efrata baba bethlehem asuri asuri tekua tekua ela ela nara nara asamu asamu eferi eferi Emeli, Emeli, estari estari nara nara ela ela sereti josari josari etani etani kosi kosi anubu anubu sobeba sobeba àwọn ìdílé aneli àwọn ìdílé aneli ọmọ arumu jabezi jọla ẹ wọ́n gbogbo àwọn ọkọ̀ wọlọ́dá ní ogun tẹ́ ń gbọ́ bọ̀. ìyá rẹ̀ pé orúkọ rẹ̀ ní dábẹ́ẹ̀sì. ó nítorí mo bí pẹ̀lú ìbànújẹ́. Kábíyèsí képe Ọlọ́run iṣẹ́. Ó lọ bá Olúwa fúnra rẹ̀ pé bàbá àbínibá tún ni dá adánijó àbíni lọ. Hmm. Bẹ́ẹ̀ ni sà, ó lọ bá adáni pé èmi ò gbà. He said I disagree. Mm ọlọ́run dẹ̀ fi gíláàdì kún orúkọ rẹ̀ uh, pé má jẹ̀já bẹ́sì màmá fi gíláàdì kún hmm. lọ kúrò láàrin àwọn arákùnrin rẹ̀ lọ sínú gbókò di odidi ìlú ó dẹ̀ lọ tẹ̀lú tó ó sọ ní jabesi gíláàdì ó dẹ̀ mẹ́kẹ̀ ó dìde. ṣé òbí ẹ̀ lọ́lọ́ bá ṣé wòlíì lọ́lọ́ bá ọlọ́ bọ́lọ̀ fúnra ẹ̀ máa lé àkàfàdà yá màkàbà. Mm. ìfẹ́ tó bàbá bá jẹ́ mokoro jẹ́. if you want to destroy common bitterness you, you must have love. ruth origine bí naomi. if naomi. bí ọba dá sí àwọn ìyàwó ọmọ rẹ̀ ruth ọba títẹ̀lé. she was far to the wife of his children ruth wouldn't have followed her. bẹ́ẹ̀ ni sà. yes. ọyọ ọmọ rẹ̀ fẹ́ yàwó ọdún mẹ́ta kò bí ọmọ ló ti ń bọ́ ọmọ rẹ̀ ọkùnrin wáyàwó mi. you are not helping your son to look for another woman. alájàwọ̀ lọ lọmọbìnrin sọ́ọ̀fẹ́ ọmọkùnrin mi fún yàwó ẹ̀. if you are the mother of wife. Sọ sọ fún ọkọ ọmọ rẹ pé kó lọ fẹ́ ìyàwó mi. Will you tell the husband of your so daughter to marry another wife? Ṣùgbọ́n òdòdó àkókò ọlọ́mọ. You don't wait for God's time. O ti ń sáré bọ́ ọmọ rẹ wá ìyàwó mi. You are in a haste helping your son to look for another woman. O ti ń lọ àdàmọ́yàwó ń pé mo fọ́ lóṣù kẹfà. Sọ ọ̀bẹ lóyún òkú jáde. Wọ́n bá jẹ́ ọmọbìnrin, wọ́n á jẹ́ pọ̀ ló bí ọmọbìnrin yẹn. Sọ sọ fọ́kọ rẹ̀ pé lọ fẹ́ ìyàwó mi. Àbọ̀ ọmọ pé Ọlọ́run ní sọmọ. Or don't you know God is the provider of babies? Mm. Mm ìfẹ́ ni rúùtù fi tẹ̀lé ara rúùtù òun la ti lè mú ọmọ jáde fún Naomi òun ni Naomi fi ìyànlọ́jọ́ alẹ́ rúùtù wípé máa rọ̀ mí má kébì ọ padà ibi ọba wà ni màá wà ibi ọba sùn ni màá sùn ibi ọba kú sí màá kú sí ọlọ́run rẹ ní ọjọ́ ọlọ́run mi àwọn èèyàn mi ní ọjọ́ èèyàn mi máa tó ń gbòòrí pé ó ti pinnu ọkàn rẹ̀ ó fi ilé ọ bí wàá rí ọba dá bí bá ti máa lọ yàtọ̀ ọmọ lójú ogun kálukú ní ọ̀padà ṣùgbọ́n ó kó mọ́ra ó fà wọ́n mọ́ra ó mú wọn bí ọmọ tiẹ̀ gangan ṣùgbọ́n ìwọ ò má wọn ìyàwó ọmọ tiẹ̀ bí ọmọ rẹ bí kò débẹ̀ kó ní wọn ọmọ gbá gbé wọn ọmọ wo gbé ó sì gbàgbé pé èèyàn ni wọn ò lè complete àṣìṣe wọn lọ ń wá ọ̀wájọ́ wọn dáa ó sì ń gbàdúrà o ó wọ chọ́ọ̀chì káàkiri kí o wọ́n yọ bí ìrẹsì ọlọ́run o ṣùgbọ́n àríwá rẹ̀ lára àwọn ìyàwó táwọn ọmọ ẹ̀fẹ́ o ò tẹ́ẹ̀kì wọn bí ẹ̀jẹ̀ rẹ ẹ̀sà kẹ́kọ̀ọ́ lára Ruth Naomi pé kò sóbìnrin ìyàwó ọmọ tí ó tẹ̀lé bí ọba wù àtọ́dá ara Ruth tó tẹ̀lé láti bà kó olùjẹ́ láyé rẹ̀ ó ní ẹ̀ma kó ní Naomi mọ́ ẹ̀kọ́ ní Mara torí Olódùmarè wùwà kíkorò sóhun ó jáde ní kíkún ó padà wálé lóko ṣùgbọ́n Naomi padà ọ̀dà dàbí ẹni tó rí àdùn padà torí pé rúùtù bí ọmọkùnrin fún un ara rúùtù ló ti rọ́mọ pápá wùwà tí ò da lọ́jọ́ yẹn ló ká ní ó padà bímọ fún un wọ́n kú láì rọ́mọ tí ó da sójú orí rẹ̀ rúùtù sì bá gbé dọjọ́ òkú rúùtù sì wọ bojì rúùtù bu yèèpẹ̀ ọmọ rúùtù náà bu yèèpẹ̀ tí bojì rẹ̀ inú náà mẹ́tò lọ́jọ́ alẹ́ ó padà rẹ́rìn alẹ́ kan yìí nígbà tí ò nírètí mọ́ toró ní ìfẹ́ ìfẹ́ love destroys mm. bitterness. Mm. ìtọ́ni nínú àdúrà. direction in prayer. a máa bá korò jẹ́. destroys bitterness. a máa bá korò jẹ́. destroys bitterness. Mm. Mósè. Moses. Gba wọn dé mara tí o ṣe mú mọ́. On to the river Mara was not drinking, we asked the Lord. Olúwa ní. God said. Olúwa ní. God said. Fi igi sínú odò yẹn. Hmm. Who the wind is the river. He did so. Àjọ dẹ̀ dé. Inú àdúrà ni wọ́n ti máa rí ìtọ́jú. It became sweet. Ah, ah. Bẹ́ẹ̀ ni sà. Sórí ìyá tí ẹlòmíì ń jẹ tọmọkùnrin mi jẹ. The reason why some men are suffering. Ìyá pé ìyá rẹ̀ wà tó dá sí ìyàwó rẹ̀. It's because his mother is maltreating his wife. Tí ọba ní ọmọkùnrin if he have a male child if you don't want his life to be destroyed. tíyàwó rẹ̀ bá ń complain nípa rẹ̀. if his wife is complaining about him. jókòó wo máa rọ ìyàwó rẹ̀ pé bí bàbá rẹ̀ náà ti máa ṣe lè mí don't tell her to manage him because definitely want to destroy his life. pé sit him down. àwé ọmọrin alẹ́rìn. tell him you don't know how to work in the dark jókòó dáadáa ìrìn ségesège tó rí tó rò pé ìyàwó rẹ̀ ń kọ́ńplé yìí yóò padà lẹ́yìn o ọba tí wàá rí àwọn pé wàhálà rẹ̀ pọ̀ bàbá rẹ̀ sábẹ́ ìyàwó mẹ́ta wò ó padà bá yí ọmọ jẹ́ owó tí fún ọ tó fi ń jẹun tó fi ń báàkì ẹ̀ yẹn yóò padà wàá gbowó yẹn lọ́ọ̀rẹ́ padà nígbà tí a bá sí kàkà ma ìwọ jẹ́ ọmọ ajé ayé lọ́kọ́ ọmọ báàkì ẹ̀ ọmọ sọ fún ìyàwó rẹ̀ kó ti pamọ́ jù yóò yé ọ nígbà ọmọ arìnrìn àjò tó bá dẹ́sà tó di òpin sà tí ọba bá òkété pàdé nù wò yóò yẹ pé ó ti sá ọ̀gàn títí ó ti rẹ̀ mm. ìgbà yẹn lọ́kàn rẹ̀ ọ̀rẹ́wẹ̀sì yóò wá rí i pé apani nìwọ gan lórí ọ̀bọ̀ ò sọ òdodo ọ̀rọ̀ pàtó yẹ kó sọ ẹ̀ sà bọ́ ọba ti gbọ́n ẹsẹ̀ tó o sì rí ọmọ rẹ tí ń dẹ́ṣẹ̀ tó o torí kó ọ̀fẹ́ bá wí àbí fún olówó ọ̀gá ó padà bá dárò ńgbà tó o bá rí ìṣubú rẹ̀ kéèsè ìpèsà kò sí ẹnikẹ́ni tó rìnrìn ségesège tí ò ṣubú ségesège ẹni bá rìnrìn tọ́tọ́ ní débi tọ́tọ́ sà dúró dáadáa farabalẹ̀ wo bí tó ti ṣe tí ọ̀dà bá wí fúnra rẹ kó tó ní bí ọwọ́ tẹ̀ bọ́wọ́ bá tẹ̀ ń gbòòrò ọ̀gá ọmọ ọba tí ò níyàn ọba lọ́wọ́ kò ní jẹ́ mọ̀dọ̀mọ́dọ̀ ọba bọ́ eré dáadáa adé ń bẹ lórí bàbá ṣùgbọ́n ọmọ òníyàn lọ́wọ́ ó rìn ní òru fìjìláńtẹ́ máa mú wọn nà wọn à ní mà pé ọba lọ́la ni torí wọn bẹ̀rẹ̀ pé yọ padà lọ́wọ́ rẹ ọmọ rẹ tẹ́lẹ̀ ní burúkú tó ń bá yìí tó ọba ń bá débi tó ọbẹ̀ bá dé tán ara rẹ̀ ọ̀ wálẹ̀ instruction you be sober. ẹni tí wọ́n kìlọ̀ tó ń sọ pé kòkòrò ní dáadáa yìí yóò yé ọ ọ̀gá àwọn tó rìn ju bàbá rẹ̀ tó rìn tó fẹ́ bẹ́ẹ̀ bó ni bàbá rẹ̀ ti parí ayé rẹ̀ ṣé wọ́n fẹ́ kọ́ parí ayé rẹ̀ bí bàbá rẹ̀ ti parí ẹ̀ ní ẹ̀kọ́ bàbá rẹ̀ ló yẹ kó fi yé pé ogun tó borí bàbá rẹ̀ mọ̀mọ̀ jẹ́ ó borí ẹ̀. Masalia kaba ìfẹ́ love tó bàbá ìkorò jẹ. you want to destroy bitterness. borí ìyá ìyàwó tí lọ́ọ́ bá ìyàwó kẹrù lé ọkọ ẹran kẹrù lé ọkọ ìyá ìyàwó. a mother in law. wọn lọ kẹrù lé ọkọ. moving out the load of the wife and son. ìyá ìyàwó lọ tẹ̀lé ìyàwó lọ kẹrù lé ọkọ mẹ wọn lọ kẹrù. wọ́ọ̀ta. ẹ̀kọ́ ọ̀la ń lọ. we are moving out. à ń lọ. we are moving out. ìyá ìyàwó wọn lọ kẹrù lọ kẹrù lé ọkọ mẹ ogun ayé warfare. Màmá ti tún ní ìyá àjọ o. And that woman she is the matron of the church. Ìyá àjọ lọ kẹrù lé ọkọ mi. The matron went to the house of her husband daughter to move her out. Pàṣán mọ́kànlélógún. He's supposed to tie the matron and flog her. Ẹ wá ẹ èèyàn bí Yínká. Look for someone like Pastor Yínká. Àwọn tí àjẹ́ lè ti fojú wọn láre tó ẹ gbọ́dọ̀ padà sáà ìwọ̀n ọ̀làánú ẹni ọmọ nà nípasẹ̀ mọ́kànlélógún ọ̀lọ́gún pé wèrè ń ṣe ìyá àjọ mm. wèrè mú ìyá àjọ pé olúwa lé ẹ̀mí wèrè jáde lára ìyá àjọ ọlọ́bọ́ mẹ kẹ́rù kò lé ọkọ ọba yí ọmọ rẹ jẹ ìwọ gángan ìkà wo mẹ́fà ọmọ rẹ bá jẹ̀bi nílé ọkọ ọkọ rẹ bá jàre ọkọ rẹ jàre tọ́mọ rẹ jẹ̀bi ọba débẹ̀ máa bú ọmọ rẹ. lambas your daughter fọmọ kọjá rè máa bu kó ṣe dáadáa ṣe dáadáa sọkọ rẹ ó ṣe dáadáa máa bá wí ọmọ àpọ́jàre o ṣùgbọ́n ọ̀n ra ìjókòó fún o wá fi ìjókòó tó ọ̀n ra fún da lẹ́bi tó yọ wá tó lọ pé mami ẹ̀ tó ń dá mi lẹ́bi ni àwa tó máa pè lẹ́yìn pé mo mọ́ra mọ́gbà kógun ọjà ọ́ mọ́mọ́ tí mo ṣe sí mò ń dán lẹ́bi o ọkọ rẹ̀ ọ sọ pé bí ìbá wo nǹkan méjì mọ́lá mami ẹ̀ dá. Your mother is good. Ọmọ burúkú ṣe é fẹ́ àna burúkú ni ò sí ní. it is not good to have bad in-law. ṣé ẹ bínú. i hope you are not annoyed. Hmm, hmm. ìtọ́ nínú àdúrà. direction during the course of hmm, prayer. ìgbàgbọ́ tó bàbá ìkorò jẹ́. if you want to destroy bitterness. ọlọ́run ara sunemu. the worthy man of faith. ìgbàgbọ́. faith. ìgbàgbọ́. faith. ìgbàgbọ́. faith. àwọn ọlọ́run ara sunemu. obìnrin ara sunemu that wealthy woman. Mm ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀karùn ìgboyà boldness. Dáfídì seventeen years. David was seventeen years. Ọlọ́ba Goliath jà. He fought with Goliath. Ẹlẹ́kẹ̀fà wà bá Goliath jà. Ìgbọràn. He destroyed bitterness. Obedience. Ẹ̀nàmánì. Naman. Olórí ogun Syria. The captain of Syria. Lọ wẹ̀ odò Jordan nígbà méjì. Go to take your bed there seven times. Ó di alára dídán. Your skin will be radiant. Hmm. Ọdẹ gbọ́ràn. Ọ̀kọ́kọ́ gbọ́ràn. Initially disobeyed. Ọdẹ ọdẹ padà gbọ́ràn lọ Eventually he obeyed. Ọgbẹ́dùn àbí ọ̀gbádùn gbọ́ wẹ̀. You became obey. Ah, ẹlẹ́ẹ̀kẹta bọ́ bàbá koro jẹ́ wà yàgò fọ́rẹ̀. you have to do away with friends. Mm, ọ̀rẹ́ ọ̀rẹ́ lè jẹ́ ìkorò fún ọ. your friend can be your bitterness. wa very careful. be careful. bẹ́ẹ̀ni o ní ọ̀sẹ̀ ọlá ọ̀sẹ̀ ọ̀tọ́lá ọ̀sẹ̀ ọ̀rẹ́ tí ń bẹjọ́ ọ̀rẹ́ sọ lójoojúmọ́. your brother is reporting every day. wo bí ilẹ̀ kó lọ́dọ̀ delete number You do away with him delete his number. wọ́n anything mẹ́nu ayé rẹ tó tẹ̀síwájú bọ́ bá fi ilẹ̀ ò dùn. whoever is allowing that you are not progressing if you leave that person you can be stagnant. ọ̀rẹ́ lè jẹ́ koro fún yìí kó jẹ́ sọ̀rẹ́ mọ́ sọ̀rẹ́ wà láyé mọ́ láyé sọ̀rẹ́ mọ́ ni àjùmọ̀ gbàgbọ́ ni àgbàdua lọ́kù kò sọ̀rẹ́ mọ́ àjọ wà nínú àdúrà bẹ́ẹ̀ kájọ gbàdúrà ló kù náà rẹ̀ ẹ̀rọ wọn má sọ ẹgbẹ́ ẹ̀wọ̀n má sọ ọ̀rẹ́ má sọ gbogbo gbogbo ẹ̀ bọ́ọ̀ rẹ̀ bá máa yán kí ẹ dànù ìwọ pàṣírí ayé rẹ̀ hàn rẹ̀ wọ́n sọ̀wọ́ ọ̀rẹ́ rẹ̀ sòwò wọ́n jẹ́ hundred thousand lójúmọ́ ọ̀rẹ́ rẹ̀ rí hundred naira lójúmọ́ wọ́n wá sọ bọ́ọ̀rẹ́ rẹ̀ pé ibi mo ti ń tajà tí mo ti hundred thousand rẹ̀ o ọ̀rẹ́ rẹ̀ máa lọ́ọ̀dù àwọn tó nílé ẹgbẹ̀ pé kán lé ọkọ̀ bẹ́ẹ̀ torí inú rí òdùnpáyé rẹ̀ sáré jù tó lọ wọ́n lọ́ọ̀ fi ayé rẹ̀ lọ́ọ̀rẹ́ lọ́ọ̀tì nǹkan fi dàrú ẹgbẹgbẹ̀rún omi tó kù nílé ọkọ ọ̀rẹ́ ló kọ́ wọn bí wọ́n ṣe kó lé ọkọ ọkọ tèmi hundred thousand ní máa kún mi lọ́sẹ̀ kò lówó tọkọ rẹ ọkọ tiẹ̀ ní fún hundred thousand lè má ní plan for future tiẹ̀ kọjá pé ọkọ rẹ ní plan for future why don complain ilé ẹnìkan sílé rẹ o ṣe ní sùúrù pẹ̀lú ètí o tọkọ rẹ fọ òde jọ ti Ọlọ́run o ṣe fi ọ̀rẹ́ rẹ wò pèsè bẹ́ẹ̀ yàn lágbájá tọkọ rẹ kan lọ́ndẹ̀ thousand sólówó tó yín ni ọ̀gá bí wọ́n lé ọ jáde lé ọkọ tó jù lọ wà lẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ a máa gbọ́kọ mọ̀yàn lọ́wọ́ kò lè yí ọ ọ̀rẹ́ ń gbàṣẹ́ mọ̀yàn lọ́wọ́ ọ̀rẹ́ ń da ọ̀nà èèyàn rú ọ̀rẹ́ ń gba ògo lára èèyàn ọ̀rẹ́ ń sáàyàn lọ́gbẹ́ ọ̀rẹ́ ń dalẹ̀ ọ̀rẹ́ rẹ rẹ̀ yóò dẹ̀ tún play rẹ̀ fọ pé ah, ọ̀rọ̀ mi tó rìkọ́ọ̀dù pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ ni tó gbọ́ kò ní bá mi sì pọ̀ mọ́ ọkàn dédé ní kó dẹnu ọ̀nà olórí ó lé ọ̀dànù ọ̀rẹ́ tó bá sọ̀rọ̀ rẹ̀ lọ́lọ́gọ́rọ̀ fún nígbà tí ìwọ gọ̀ tó jẹ́ pé ìwọ kan jọ̀rọ̀ lẹ̀ ni ọmọ pé fóònù lè pààyàn fóònù mújọ bẹ lọ fóònù mújùdà lọ fóònù lágbára ju ahọ́n èèyàn lọ fóònù lágbára ju ìbọn AK47 lọ fóònù tó ń wò yìí ó lè pààyàn lójijì fóònù tó ó lè sọ̀yàn di tálíkà fóònù tó ń wò yìí ó lè léèyàn lé ọkọ fóònù tó ń lò yìí ó lè ra bùjókòó fún yàn fóònù tó ń wò yìí ó lè sọ̀yàn dọlọ́rọ̀ fóònù tó ń wò yìí ó lè sọ̀yàn di òkú alààyè fóònù tó ń wò yìí ó lè ba yéèyàn jẹ́ fóònù tó ń wò yìí ó lè lànà fún yàn ó sì gbọ́dọ̀ má ṣáàjì ẹ̀ o tí wọ́n àwọn bí ó burú dé o bọ́ ọ bá jáde tó o bá gbàgbé rẹ̀ ó tó padà lọ mú o sì mọ̀ pé ikú dẹ̀dẹ̀ ẹ̀gbọ́n ló mú lọ́wọ́ ó tún lọ mú o iná bá kú lórí rẹ̀ wá wàhálà ni o ọmọ wájú ó di chaajì ẹ ó lò tó ní power bank inú báàgì iná bá fẹ́ mú wa ti bọ̀ ó ti náà bọ̀dà ó tún ìdá pọ́n láì mọ̀ pé ọ̀npọ̀n ikú wò wá wò mí o yàgò fún gbogbo ọ̀rọ̀ búburú ọ̀rọ̀ ẹ̀gbà àti ọ̀rọ̀ ìkà eléyìí tí wọ́n lè lò sí ọ ó ṣe gbọ́n nínú bí èdò kó o níwà tútù bí àdàbà ní a bá ń sọ̀rọ̀ èèyàn fún ọ lórí fóònù kó o máa sọ pé ìtìsú ẹ̀ God bless you mo wà ń bí kan máa pè yí padà ó ṣe máa dọ́gbọ́n tọrọ ọmọ àwọn tí ń sọ̀rọ̀ fún ọ ó mọ ìyàtọ̀ pọ̀ o ó sì máa tí a mè láti ṣe fún ọ ìwọ ń kó ọ̀rọ̀ ọ̀dà alẹ̀ wọ́n ń bí ọlẹ́dẹ̀ ọ̀dà wọn lóhùn ọ̀dà ọ̀dà yé mà ń pè lé ayé yìí hmm. tí ò yé wa tá ń pè lé ayé asáàrin ìlú àmọ́ bí àárín lọ kálukú sàgbọ́ bí a bá darí wa sí wọ́n sọ o sì ń bá àwọn èèyàn pàdé oko wọn jọ sà ọ̀gá gbogbo àwọn tó stọ̀ sórí fóònù ẹ tó lè ti ọmọ bá sọ̀rọ̀ èrò wo lọ́ọ̀mà tí wọ́n ní sí ọ fóònù tó ń wò yìí òun agbára àdúrà jẹ́ láyé wa fóònù tó ń wò yìí òun ló tí wòlíì gbà fóònù tó ń wò yìí òun ọ̀pọ̀ yìí sí ọlọ́run Paul tó wò yìí olójó sọ wòlíì dọ́nà Paul tó wò yìí olójó sọ àdúrà nù ọjọ́ tí ẹ̀mí àdúrà sọnù lẹ̀mí ètò wọlé ètò sì ní àmọ́ tó ayé èèyàn sínú ogun ètò ní kì í pẹ́ ètò ní ìgbà àtàwọn tí ó ṣiṣẹ́ dà bí ẹ̀sùn bá gbé èyàn dìde yóò lẹ́yìn mọ́lẹ̀ padà bàdúrà bá gbé èyàn dìde kò lè wálé àti wọ́n bá fi pọ̀ mọ́kùnmọ́ báwo mi o nígbà tí fóònù ìdè gbogbo ayé ní yọ o olúwa ṣe o ayé dá o ìrọ̀rùn dé o ìrọ̀rùn dé o. Èṣù wá wò pé sáwọn èèyàn ó ti máa gbàdúrà lọ báyìí. And eh, people continue praying this way. No, rárá wọn à ní lè máa gbàdúrà lọ báyìí mọ́. Ní a máa ń gbàdúrà lọ báyìí. Continue this way. Ah! wọ́n ó borí òun o. they will prevail by him. wọ́n wá kó sínú àwọn tó ṣẹ̀dá fóònù. and he entered wọ́n wá gbé Ezra kù jáde. they introduced Ezra. Ezra kù la wá fi so ẹ̀mí àdúrà nù. ó kùlù wa a kùlù àròtọ́ ti kùlù padà. ó kùlù mọ́dà fìsà. ó kùlù mọ́dà ice cream. ó kùlù mọ́dà everything. ó kùlù tó tutù. aago méjìlá ló bẹ̀rẹ̀. gbogbo àwọn tó ń dẹ́gbẹ́nu àjẹ́ ilé yín tí wọ́n rántí ẹ̀ wọ́n. ẹ̀ lẹ́wọ́n ra ṣẹ́gun call them Russian You don't ask of someone. Ọlọ́run lẹ́sà gbọ̀ wá. Ó gbóná létí ẹ̀. O tó pààrọ̀ ẹ̀sẹ̀ tí kejì. Iná ń kú lọ́mi o tún ti power bank bọ̀. Ọ̀pá ọ̀bẹ̀rẹ̀ láago méjìlá òru. Ọ̀parí láago márùn-ún. Ọ̀dẹ̀ tó gbé ń bi iṣẹ́. O tó kọ̀ lálẹ́ padà. O tó bẹ̀rẹ̀ láago méjìlá. Wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún ọfọ́dún méjì. Ọ̀dẹ̀ rántí àdúrà mọ́. Ẹ̀mí àdúrà ti kú. Ètú ti wọlé. Torí Ezra ti kú kúlù ẹ ti inú ogun. because extra cool cool you in battle. ẹgbẹ́wọ́ méjèèjì okay. lift off your hands. ṣé ẹ bínú. I hope you are not annoyed. Masali kapa. Mali kabaruama. Hmm. Ẹ pe Jésù lẹ́ẹ̀kan ṣoṣo. Call the name of Jesus one. Bàbá. Father ẹ bà májẹ̀mú ìkorò jẹ́. they destroy the government of bitterness. Bàbá ẹ bà májẹ̀mú ìkorò jẹ́. they destroy the government of bitterness. Bàbá ẹ bà májẹ̀mú ìkorò jẹ́. Èmi ò gbọ́dọ̀ bí ìkorò rẹ̀. ẹ bà májẹ̀mú ìkorò jẹ́. Ayọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. àdúrà yẹn. I'm still on the same prayer. àwa hmm. sí extra kù fún ọdún méjì. and we used extra kù for two years. pàtí èpè two years. after two years. ogun ti wọlé. battle penetrated. àwa padà sọ́dọ̀ wòlíì. and we went back to prophet. wòlíì wa ń fi wá jẹun. prayer started using us to eat. wòlíì náà wá yí rẹ padà kúrò ní wòlíì. prayer changed themselves from prophets. ó sọra rẹ̀ di Ọlọ́run. turn themselves to God. wọ́n máa bọ̀ ká mógun ayé ẹ̀ kó pàápàá. let us speedily remove the battle of your life. bàtí Ọlọ́run wá rí i pé wòlíì sọra ẹ̀ dọ́lọ́run. when God realized that he turned himself to God. àwọn èèyàn wá lọ dọ́lọ́run. people stop going to God. ẹ wo bá a ti pọ̀ tó yìí nísìnyí. look at as many as we are. bóyá a máa lé hundred bí. we should be above hundred here. ẹja sọ pé one fifty. let us assume we are one fifty. bá a ti pọ̀ tó yìí. as many as we are. a lè ní báyìí forty mi. we can see forty bibles here. Hmm ṣùgbọ́n gbogbo àwa tá à ń bẹ́ ń bì kò sẹ́ni tí Facebook. there is nobody that's not on Facebook. títí di ọ̀la. till tomorrow. ayé ọ̀ka bible mọ́ Facebook ni wọ́n kà. people are no more reading the bible but they always go on Facebook. títí di ọ̀la. till tomorrow. wòlíì ọ̀ka bible mọ́. People don read the bible again. Facebook ni wòlíì náà kà his facebook they are reading. wòlíì ọ̀wà ní báìbù ẹ̀kan lórí yóò kàn ní àgbẹ̀nà kalẹ̀ ní síìnì a sì fa náà ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ẹgbẹ́ wọn méjèèjì òkè olúwọ́ ya fa náà ya náà lọ wá pariwo fún bíi wákàtí mẹ́rin ọ̀gá ayé ń ṣe ọ́ ológun ẹ̀jẹ̀ ọmọ pẹ díẹ̀ lọ máa mú kí blood yóò dùn lẹ́nu ara yé ni. there is blood tonic that will make your blood to be so palatable. ìwọ ìwọ náà lọ wá tẹnu mọ́ nígbà pọ̀ sí báíbù ò ní báíbù lórí iná kalẹ̀ sí nìkan iná kalẹ̀ sí náà ni owó gan ọ̀ka bẹ́ẹ̀bù wọ wòlíì gan ọ̀rá yìí mọ́ fóònù ni facebook gbogbo nǹkan tí ọ̀yọ́ kọ́mẹ́ǹtì sí kọ́mẹ́ǹtì sí bí kọ́ ọmọ wá tí ò ṣe kọ́ ọmọ ìwò gbígbé èwo tó lè léyìí ìlú wo tó nì ọjẹ́ lọ bá àwọn tó lè dì ọmọ igi lórí òkè kán wá igi kan tó tóbi kán fi okùn chéènì chéènì ẹ mọ́bẹ̀ kán gba fóònù lọ́wọ́ ẹ kán máa bu gàrí ẹ kọ́ ọmọ fẹnu pan lánlẹ̀ẹ́lẹ̀ gbàtẹ́yàbẹ̀ lọ́dún kan lórí òkè ọpọlọ rẹ̀ ó pè wá spend a year. àwa ló lórí ọ̀ràn ọlọ́ ọba nínánú tó lè ṣẹ́gun àwọn tí ọlọ́run yàn tí ọ wọ́n kú làbẹ́ rẹ̀ gbógun fẹ́ pa wọn wọ́n wà dúró gbógun ọ pa wọn. tó lè jẹ́ pé ìwọ Facebook ló kú ọ̀rá yẹn gbèrè náà má ọ̀rá yẹn àdúrà má àwọn àwọn àjọgùn ọ pa wọn wọ́n wá rìn sẹ́sẹ́ wọn wá ń bú ẹ̀kọ́ rìn sírí ẹ̀sẹ̀ wọn wọ́n ṣe pé àbára wọn jẹ́ ìtọ́lọ bù mí bó ṣe ṣe kéré kan ní ayé sí ọ wọn ti parí ẹ ọba nínà gidi ni wọn kò níwájú ẹ dókítà tó ò ní náà nù wọ́n fẹ́ bá yé wọn jẹ́ ọ fẹ́ kẹ́ jókòó tí ọ àwọn ò ní gbà kọ́ bàtà wọn jẹ́ àgbàrá òjò lóhùn nílé wò ó lè ní ò ní gbà èmi mọ́tò mẹ́rin wọn bọ́ dọ́dọ̀ rẹ ṣé bá ti kọ̀ ká àtàbọ̀ mọ́ wọn ń dì wọ́n wà jọ ká àtàbọ̀ lọ ká máa fẹsẹ̀ rìn wọ́n jẹ́ pé máa fẹsẹ̀ rìn wọ́n náà lọ́dọ̀ máa pọ̀ nípa yèrè wọn mọ́ àwọn àgbà kọ́ bàtà wọn jẹ́ wọn àrílẹ̀ tẹ̀sẹ̀ wọn kálukú ti já ajá gbàtí kálukú máa wá jága ìjàkújà ni bẹ́ẹ̀ni sà káwé bẹ́ẹ̀ni wọn sọ pé ẹlò dádì máa pè yín mo wà ní àdúrà ah, ó ti lọ ní àdúrà mo dádì bẹ́ẹ̀ yàrá ń pè mo lọ wà mo wà ní àdúrà máa pè yín bẹ́ẹ̀ni èmi wọ̀ lọ lọ́ọ̀rọ̀ ààyè wọ́n ní o rí àyè ka báìbù ọmọ kankan pọ̀ ọ̀rọ̀ ọlọ́run pásítọ̀ tó yẹ kó jẹ báìbù lórí kó máa kó báìbù dálẹ̀ tó yẹ kó máa fọ́ báìbù pásítọ̀ ò lè fọ́ báìbù bẹ̀ tó lè sọ olórin ayé mẹ́ẹ̀ẹ́dógún tó kọ́mẹ́ǹtì níjó ní o lè sọ ìtàn tó ṣẹlẹ̀ social media ní òní ìgbà tó yẹ kó jókòó ti ọ̀rọ̀ ọlọ́run kò jókòó ti pásítọ̀ ló ń wú rìmọ́tù dání yìí o orí fi channel ní ń wò ẹni tá à ń wò kì í wòran sà bàbá twenty eighteen àbí twenty seventeen ni mo ti fojú wo tv mi kàn yìí mi kì í wo tv sà ẹni tí à ń wò kì í wòran torí wọ́n ń wò mí èmi kì í gbọ́ gbogbo òròyìn lọ́ọ́ mà torí oníròyìn gan ọ̀fẹ́ fẹ́ múròyìn tó dá wa mọ́ bẹ́ẹ̀ yẹn bá jí òkú dìde ẹ̀ lé gbọ́ níta torí oníròyìn ọ̀fẹ́ sẹ́líbrèétì ẹni ó jí òkú dìde ṣùgbọ́n ẹ bá gbọ́ pé plẹ́ẹ̀nì kan tẹnu bọlẹ̀ ń Kánò wọ́n yọ oríjáde lẹ́kọ̀ọ́ ara ńlá tún lélẹ́ yóò plẹ́ẹ̀nì kan wọlẹ̀ ń Kánò ọyọ orílẹ̀ èkó padà lọ́ba dọ̀dí tó bá jáwé yẹn kalẹ̀ lóṣòdì òkè làwọn yẹn bá sọ pé ah, àwọn fẹ́ wo plẹ́ẹ̀nì tó gbogbo eléyìí tó fẹ́ gbogbo tó fẹ́ máa gbọ́ àwọn ayégo ọ̀fẹ́ sọ̀rọ̀ yín ayọ̀ agídí la fi ajá kìrò yín ayọ̀ ọ̀rùnbọ̀ ọ̀fẹ́ rìlíìsì ẹ̀tọ́ lọ́pọ̀ ọmọ fáwọn èèyàn òbí bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ àwọn tó fẹ́ gbà ń fagbára agbanisa malika padàyà ẹ jẹ́ n kú òní bẹ́ẹ̀. let me leave it. Hmm. ọ̀rẹ́. friends. ọ̀rẹ́. friends. lè fi koro ba yé èèyàn jẹ. and use bitterness to destroy someone's hmm. life. Hmm. ọ̀rẹ́. friends. pastor ọ̀rẹ́ wo lọ́n bá rìn àwọn ọ̀rẹ́ tó sábẹ́ igi lórí òkè the one that you always seated under a tree. lórí òkè lọ mátà. you know going to the mountain matter most. ẹlòmíì lóṣù kan lórí òkè ọ̀rọ̀ náà lọ́dọ̀ lórí òkè. they are talking about another man's feet. èmi ológo. I that am glorious. ní lórí òkè. I cannot go to the mountain. ọ̀fẹ́ bá ń rojọ́. I want to engage in physical discussion. ṣé yàrá ìgbàdo àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún ní bọ̀ọ̀lì. I rather pray for fifteen minutes at the same. ológo malaye. I know you have no more glory. níwà jẹ́ kó fẹjọ́ tiẹ̀ bá tèmi jẹ́. I won't allow you to use the physical discussion to destroy my life. lórí òkè pẹjọ́ nínú on the mountain and you not little because of physical discussion. If you have money to cook, you are toro ó change ọ́ìlì mọ́tò ẹ̀ ó ti wà òkè èmi tí mo láwọn tá a rán mi sí màá wá dúró màá wá máa gbọ́rọ̀ èmi ò lè títí gbọ́rọ̀ ẹsẹ̀ tí ń sáré mo ní mo ti tẹsẹ̀ márùn pàápàá torí mo ní tí mo wáyé wá sí ẹni tá à ń wò kì í wòran sà ẹni tí ń sáré kì í wò ẹ̀yìn sà bọ́bẹ̀ ewu ẹ̀yìn wàhálà dé wá wò mí o pé èèyàn pẹ́ lórí òkè ìní ò ní kó wọ́n sẹ́ o bí ọ̀bà tí ma ti ṣe ogun lè mọ́ sí wọ́n á lé àkàfàdà yá màkàfà ẹbí mi mo ti rí ọmọ tó wá láti ìlú òkèèrè tó wá gbàdúrà ọlọ́dúnràdúrà rẹ̀ ọgbà sọ́ọ̀bù tí ń tajà ibi náà mo ti rí ọmọ tó náà tó wá náà láti ìlú òkèèrè tó náà wá gbàdúrà tọ́lọ́ tó ń gbàdúrà tiẹ̀ náà ti ń yàlè káàkiri àdúgbò. fornicating around òun náà sọ pé òun wà lórí òkè náà ni orí òkè yàdìyàdì làwọn wà onírúurú láàrin oníbẹ̀rẹ̀ ní sà ẹni lórí òkè torí obìnrin lórí òkè tó fẹ́ mi ogun pàdé ogun ìsọ́tò ogun fatu wà á wò mí o ogun tó ń gbé wá yàtọ̀ tiẹ̀ náà yàtọ̀ nígbà bá ti pẹ́ jù lórí òkè ẹjọ́ di wòlíì ó jókòó tó ọkọ̀ wọ̀sọ̀ àdúrà ó jókòó tó ọ̀sọ̀ àdúrà ẹnì kan bá ti mọ̀ ọmọ ó ríran sí yín obìnrin ló bí yín ọkùnrin ni bàbá yín ilé ibi tẹ́ ẹ ti wá ilẹ̀ Yorùbá ni ìmọ̀ rẹ̀ ṣe ń wò yín ọkùnrin lẹ̀ yín gangan bẹ́ẹ̀ dẹ̀ ṣe wà yìí ẹ dàgbà ẹ wọ bàtà ẹ wọ ṣòkòtò ẹ sì wẹ̀wù ẹ wá má gbàgbé o ẹ má fárun gbọ̀n yín ọ̀sán àwọn wá bí ó ti pọ̀ one thousand ìyàwó rẹ náà bẹ lọ́dà sáìdì kó o ti gba one thousand tán o tún fojú sí lọ́dọ̀ ìyàwó rẹ pé one thousand náà wọlé ìyàwó rẹ náà tó débẹ̀ lọ́wọ́ pé ẹ wá ara mi sí yín bèbè ọwọ́ ọdún ẹ̀mí ẹ tún máa mi mú yìí ọ̀gá ndé olè tọrọ wá one thousand yìí dá ẹ jẹ́ máa parí ẹ̀ sí gbogbo ẹ jáde ẹ lọ kúrókẹ́ lọ́tún yàn ẹ padà lọ bí tẹ̀ sí ní ráyè rojọ́ ẹ lọ gbàdúrà kẹ́ má bàa parí ẹ̀ bí o ti yẹ kẹ́ parí ẹ̀ ìrìn ológun ní máa sọ̀rọ̀ ológun ológun sì máa parí ẹ̀ sí ológun ni torí ológun ọ̀ráyè dáyé lò ológo bísí ti yín lọ ẹ ti sọ gbogbo ogi ògo tó yẹ káwọn èèyàn máa gbàdúrà béèrè agbára ẹ ti sọ di igi ẹjọ́ àti igi àròyé ẹ sọ di igi ìbànújẹ́ àti ẹni tẹ́ ń bá àjẹ́ tí ò dúró ó yẹ ẹ mọ̀ pé ó yẹ ẹ kíyèsí ayé ara yín wáyé yín ló ayé yín ó ẹ ti sọ̀rọ̀ bàjẹ́ ẹ ti sọ̀rọ̀ ẹ ẹ rẹ́ nípa ẹni tẹ́ ń bá àjẹ́ ẹ sì tún jẹ oúnjẹ rẹ̀ ń gbowó rẹ̀ ẹ mọ̀ pé ń wa ẹ̀wìn iná lórí ara yín ni ẹ ń kú díẹ̀ díẹ̀ ẹ mọ̀ ayé yín parẹ́ sí yàrá ogun ọ̀gá ìtọ́ ọba lọ́nú àdúrà lọ́kàn ọ́ omi ọkàn ọ́ ju tọ́ bá lọ nú àdúrà lọ bẹ́ẹ̀ bá fẹ́ fẹjọ́ di lọ́wọ́ máa bọ́lẹ̀ lórí òkè máa lórí òkè mi èmi ọ̀wá àròjọ́ lórí òkè nǹkan ló gbé wá ìtọ́ gbé wá ti kà mí la èmi ọ̀rá yé ọ̀rọ̀ lọ́rọ̀ mi ò dẹ̀ létí kí gbọ́rọ̀ lọ́rọ̀ èyí mẹ́nu ayé mi ni kọ́lọ́ ọba ń dá sí kọ́ yanjú ẹ̀ kí lè bá lẹ́rìí wàrà tó ń sà tó èmi ọ̀wá aráàyè gbọ́ ìtì ìwọ́ wá ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe tí ó ìkan fi bàjẹ́ nù bẹ́ẹ̀ ṣe tọrọ one thousand two thousand bẹ́ẹ̀ máa sọ pé one thousand mọ́kànlélógún five hundred mọ́kànlélógún two hundred mọ́kànlélógún hundred naira mọ́kànlélógún fifty naira mọ́kànlélógún twenty naira mọ́kànlélógún ten naira mọ́kànlélógún five naira mọ́kànlélógún ẹ̀kọ́ ẹgbàdúrà sí lórúkọ kan ẹ kó wá fún mi ó ní sẹ́tà bẹ́ẹ̀ fi ṣe kẹ́ ẹ ní gbogbo ègún kọ́ máa lọ ó lé ègún sínú owó ìwọ náà owó ègún ìwọ ìwọ àjègún yọ pásítọ̀ àjègún yọ pásítọ̀ àrègùn náde ayé ti bà tiẹ̀ jẹ́ ẹ kọ́ wọ́n yóò fi ọjọ́ padà kọ́lọ tó lò rẹ̀ rò kọ́lọ gbàdúrà ẹgbẹ́ rẹ̀ ti rìn jìnnà ọjọ́ kò sábẹ́ igi wèrè ẹ̀kẹ́ bàbá mi gbogbo àwọn tí ó yẹ kó sínú ayé tí mo dì mẹ́rù ayé ẹ bá yọ wọ́n sọnù àwọn tí ó yẹ kó ṣe kéde tí mo dì mẹ́rù ayé mi bàbá ẹ bá yọ wọ́n sọnù ó yọ yọ yọ yọ. korò jẹ àwọn kan bẹ tó gbọ́dọ̀ lè dànù. if you want to destroy bitterness there are some things you must send ah, away. wòlíì gan. even prophet. ọ̀gá. master. àwọn owó tẹ̀ ń gbà tẹ̀ ń fagídí gbà ẹ̀ kú torí ẹ̀wà òkè náà. and with all this you are not okay. ọjọ́ ìdí pé ten ten thousand. since you been calling for ten thousand. ìwé náà látọ̀ tẹ̀ wèrè lé lórí. it is what we address and you dey the same. ten thousand. o ra. you must buy. òróró yìí. this anointing oil. ẹnìkan ṣoṣo ni. an individual mẹ́ta péré mo kó dání. I am with just hundred thousand. It is hundred thousand apiece. Bring it. Njọ́ tí wọ́n náà ti ń ra òkùnkùn dìde. Since you been buying it, you are not. Torí ẹni tó tarọ́ ẹni ọ̀rọ̀ arọ́ náà jẹ̀bi irọ́. Because the buyer of love begins to lie. Ọ̀la ọlọ́mọ ni. You don't know God. Sọ ọmọ lọ ni. Don't you know God? Bẹ́ẹ̀ni àbá fẹ́ gbọ́ ọkọ sọ pé ojú kò lẹ́wù náà fi lè gbà ọ́. Tell them that you are above that level. Tọ́ ọba wà online yìí, lè platform mi tún lè fa. Bẹ́ẹ̀ni àbá tó gbá ọ, o gbámátẹ̀ èkú. You can be wise till you die. Bẹ́ẹ̀ni sà ọ̀tọ̀ ní kẹ́yìn ó ṣe nǹkan tinútinú ọ̀tọ̀ ní kan pọ̀sì ẹ̀ máa sọ pé olúwa wí èwo lolúwa wí olúwa wí but láìdé ohun kan ṣoṣo tí mọ́ọ̀sì ti gbọ́ tí olúwa sọ fún ní Sinai ohun yẹn náà kan tó jẹ́ káwọn èèyàn mi ó lọ kó padà gbóhùn olúwa kankan mọ́ tó fi lọ bá Fáráò èwo ló wo wo wo wo pé olúwa ní bá mi sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ọ̀dà náà lọ́lọ́wọ́ ara yè. So God have time that way pé ọmọ mi mo ní sáà. he said my child I said sir. ó ní etí ẹ mélòó mo ní méjì. how many years you have I said two. ó ní kìlómítà gbọ́ mo ní ọ̀rọ̀ ni. ó ní tẹ́tí ilẹ̀ mo ní mọ̀ ń gbọ́ bá mi. he said tẹ́tí I said I'm listening that. ó ní sọ fún Samuel. tell Samuel. pé that. ó fún ọ ní ten million. he should give you ten million. mo fẹ́ gbọ́ nàrà yọ. he wants to Samu, work miraculously in his life Samuel. ọ̀dẹ̀ fẹ́ lọ talé. I want to sell your house. Hmm ohun ogun ilé yín lọ pọ̀ ní pásítọ̀ ẹ̀ létí. it is the voice of your household that spoke to the pastor. kó tó di pọ́ọ̀tà lé jókòó dáadáa pọ́ọ̀ bí ìtura lé tọ́ wá ten million rí ọ̀gá jẹ́ tà for life. your life is doomed for life. wọ́n kàn fowó ẹ̀gùn jíìpù tuntun ni. he will use your money to buy a brand new jeep. wọ́n padà village india pẹ̀lẹ́ tó bá bẹ́ẹ̀ ni sà dá ọlọ́run mọ̀ dáadáa. no god. máa ọlọ́run fúnra rẹ̀. no god. wá wọ ṣòkòtò. and put on your trouser. tighten your you have no battle àwọn tó mọ olúwa ló ń ṣiṣẹ́ agbára tó o bá ti mọ olúwa o lè ṣiṣẹ́ agbára mọ olúwa tí o bá jẹ kúrú a lè gbàdúrà sọlọ́ ọmọ aláyé by now wòlíì láàmà sìn ṣùgbọ́n nígbà kòrò tó di stay home stay safe wòlíì náà lè rọ bí wọ́n gbà yóò ti gbọ́ tó o máa sọ wípé mo lé pé mo burú bàjẹ́ lọ Yaba now. go to Yaba. ibà àwọn tí wọn kó sáyẹn tó lẹsàn wà ń there are some oh, say lọbẹ kọ máa dáwọlé wọn kó o níná ti dé. why can't you go there and be laying on them and say you are fired. ọmọ àgbẹ̀ ọ̀fẹ́ you don't want to die àgọ́ lẹ́kọ̀ọ́ gba yàrá lọ. ọtí máa bọ́ sábẹ́ igi òun rojọ́ wèrè. ẹjọ́ tó rorò tó fi orun fún ọ lábẹ́ igi. that is all you been busy doing and you like to be squeezed. ọwà responsible lé ọwà responsible lájọ. you are not responsible at home. o wúlò lókè. on getting the money you are useless there. ọ̀gá ń rìn kí ayé. you are just wondering about. ọjẹ́ lọ dúró dáadáa kó o tán lóró. gbogbo ẹ̀yin tí ọlọ́run tẹ́ ẹ̀rí ẹ lọ tó tó padà ọlọ́run lọ́wọ́ náà jákujàku yẹn àbí ìfẹ́jọ́ orí afẹ́fẹ́ láàárọ̀ máa parí àdàkùn ọ̀gbẹ́ ẹ̀yẹ èèyàn ẹ̀bọ̀rẹ̀ kí àdúrà yẹn lẹ́yìn lọ́jọ́ orí afẹ́fẹ́ lálẹ́ ẹ̀yẹ èèyàn ẹ̀bọ̀rẹ̀ kí àdúrà yẹn lẹ́yìn ẹ̀yẹ èèyàn gbìyànjú kí ẹ̀bọ̀rẹ̀ kí àdúrà yẹn lẹ́yìn ṣé ẹ ẹ ń ta cocaine yẹ bá ń jí ẹ̀mí àdúrà ní àti tọrọ Ọlọ́run fúnra wa we are reviving the spirit of prayer ìwọ lórí tàbí kílẹ̀yìn kílẹ̀yìn why we using offering to keep the prayer àṣebẹ̀ náà ló le tó ni is that how difficult it is ẹ̀bọ̀n rẹ̀ kí àdúrà ń lẹ́yìn o key into this prayer ẹnì kan tó bá jà pé wọlé tàbí ẹgbẹ́ ẹ ló ogun lé yìí lé tó ní one hundred ten thousand can you afford to give one hundred thousand. one ten náà ni. it is one ten all the time. o ti gba one ten náà ayé rí ọ̀tẹ̀ síwájú. your life is so much more important than money. wọ́n parí ẹ̀ ní òsèpá wọ́n náà tún lọ tẹ́rí ẹlẹ̀ wọ́n tún bọ̀ sígbẹ́rẹ́ sí. and you allow the person to incise your head. wọ́n bọ̀ sígbẹ́rẹ́ orí nǹkan ti sí ọ́ o wọ́n náà ti ní nǹkan lága o ọlọ́mọ tó ká báìbù ní pọ̀ gbọ́dọ̀ ní bẹ́rẹ̀ kala. don't you read the bible that you must not be incised. o gbọ́dọ̀ dẹwò sọ ọmọ pé lẹni tọkọ la oníṣẹ tá a ṣe lórí ayé ẹ gbọ́dọ̀ dé dọrùn. Ah. bí ẹnu ẹ sọ èyí ni mo rí wíṣọ wípé ah. o ti fi ìfẹ́ ìṣáájú rẹ lẹ. kò sí ìfẹ́ mọ́ owó ló kù. nítorí náà láti ibi tó gbé ṣubú. láti ibi o ti ṣubú. kó ronúpìwàdà. ọjọ́ ronúpìwàdà. lọ ṣiṣẹ́ ìṣáájú. lọ fi iṣẹ́ ìṣáájú. bí ọba ṣe bẹ́ẹ̀. bí ọba ṣe bẹ́ẹ̀. èmi ó tọ̀ wá o. èmi ó tọ̀ wá. máa sí ọ̀pá fìtílà rẹ. ọ̀pọ̀ ọ̀pá fìtílà jọ la sí kú. bí kò ṣe bí ìwọ bá ronúpìwàdà olùṣọ́ àgùntàn bá ti ya ọkọ̀jú yóò káwọn àgùntàn wọn ní gbọdọ̀. he will take his sheep to the forest. torí àti sọ́pà fìtílà kò hmm, afọ́jú ẹ̀rọ afọ́jú àwọn lójú bẹ̀ torí pé wọn ò mọ̀nà ọ̀dọ̀ ọlọ́run mọ́ wọ́n wá rà níyì ojú wà ṣùgbọ́n kò sí yẹ ẹ mọ̀ tẹ́ bá bí ọmọ ọgbọ̀n ọdún tọ́pọ̀ lọmọ ọdún kan bá ń bẹ lórí ẹ̀ sẹ́ẹ̀ pé bí ẹ bá rìn lọ́nu gbóná ní ọ̀ràn rìn lọ ẹ gbàdúrà. pray. agbègbè lè mú kíkorò wọnú ayé yẹn. environment can make bitterness enter someone's life. Moab ìlú ẹ̀jẹ̀ ni. Moab the city of blood. wọ́n dẹ̀ lọ bẹ̀. they went there to sojourn. wọ́n lọ bẹ̀ wọ́n kò ní Jerusalem ìlú àlàáfíà. they left Jerusalem the city of peace. wọ́n tún wọ́n lọ sí ìlú ẹ̀jẹ̀. they went to the city of blood. wọ́n lọ ìlú ẹ̀jẹ̀ wọ́n kò ní Jerusalem ìlú àlàáfíà. the city of peace. Hmm. Hmm ẹgbọwọ méjèèjì òkè sá. lift up your two hands. baba ẹ wáyè fún mi lókè. grace grace for me at the top. Ah, ọjọ́ ti lọ èmi aago ìrísẹ́ ṣẹ́jú gan kò tiẹ̀ yé mi mọ́jàre ìdájú mẹ́ẹ̀ẹ́dógórógún yìí tí ì pé àdúrà mẹ́ta o. we have fifteen minutes left. mo ti ń ta sí yẹn lọ ni o. a kàn ṣe wúlúwúlú yóò dẹ̀ lọ. ọ̀rọ̀ ọ̀rọ̀ twenty k twenty thousand ọ̀rọ̀ twenty five thousand ẹ̀yìn ìdàlẹ̀ yìí lórí àwọn sọ fún ọpẹ́ ni tí ò ní one thousand lónìí ò lè fún ọ ní one million dollar òní láàárín wọ́n gan ọ̀pọ̀ ọ̀la ìbànújẹ́ èyàn ò ní ọ̀sọ́ pé ọ̀lọ́la a man sorrow today doesn't mean doesn't have a brighter future. òun tó fi sí lórí lónìí ó lè lànà fún lọ́la kó padà sí ọ lóore. the anointing you use Any for can pay you tomorrow. ó ń béèrè owó ọkọ̀ tí ó wọ̀ lóye kúrò ní. the best that buy a vehicle for you tomorrow is ask for ticket from today because doesn't have ticket money. ṣùgbọ́n ní àárọ̀ la a sílẹ̀kùn àyànmọ́ fún un. the door blessing will to him if door blessing is open. kò lè gbàgbé rẹ pé nígbà tó ń lọ kọjá wọn lọ. he was fighting his battle. báwọn olówó ni wọ́n ń ta sí olówó ni tiẹ̀ àwọn tí olówó dá sẹ́sì láti dọ́dọ̀ ẹ̀ bọ́bá ìgbàlà òde dọ́dọ̀ tiẹ̀ àwọn yẹ ká pè ọ́ gan ìwọ kọ́lé bàjẹ́ tá a pè ní tá a bá ní ká fún àyàn lẹ́nu ọ̀rẹ́ mi àti ẹ̀ ìran èmi ọ̀tọ̀ nínú ọ̀ràn mi láti fàálẹ̀ bẹ́ẹ̀ ni pé àwọn ẹ̀gbọ́n mi ọ̀tọ̀ mọ́ wa pé no wọ́n máa ní ògo òpè bébí tí ó de tí ó de láyé ni ọ̀là àwọn lagi máa ń lórí pé orí ẹ̀ dàrú ìwọ ọlọ́jọ́ wò lórí àga orí ẹ̀ ti bàjẹ́ láì àwọn tá aláàlọ́bíàgàn wọ́n fẹ́ mọ̀. ní ma fẹ́ mọ̀ pé mo fẹ́ orí yé orí mi o tí mo fẹ́ mọ̀ wọ́ọ̀rọ̀ bẹ̀rẹ̀ gidi wọ́n san ládàá lẹ́sẹ̀ ní ìkàlẹ̀ ayé sì yá rẹ̀ máa mọ̀ tọ́ pé màmá kan náà lọ́mọ bíà ìwọ́n aláyé ṣe máa ń mẹ́rin ìwọ́n ṣe máa ń mẹ́rin máa fọ ọkàlẹ̀ ìwọ wọn ò lè nominate ẹ̀ láìláì ẹlòmí ọ̀pọ̀ nípa ẹni tá a bá pè. a tó you ọ̀tán kó o ṣe lórí ọ̀fẹ́ bọ́lọ̀ ń pè ọ yìí kọ́ wá lò dáadáa láti bèrè ọkàn inú ọlọ́run á dùn ọlọ́run wípé inú mi bàjẹ́ gidi èmi kábàámà nítorí mo yan sọ́ọ̀lù lọ́ba ah, ọ ah, kábàámọ̀ torí mo yan sọ́ọ̀dù lọ́ba ọ wá kéré lójú ayé lọ́jọ́ tí mo yàn ọ́ ọlọ́run mo kábàámọ̀ o mo yan sọ́ọ̀dù lọ́ba ọlọ́run ọmọ kábàámọ̀ lórí ìpè tiẹ̀ náà láì ọ̀fẹ́ gun mọ́tò ọ̀fẹ́ kọ́lé mọ́tò tá a gùn ìyẹlé tá a kọ́ à ń celebrate ilé à ń gbé Facebook à ń celebrate mọ́tò à ń gbé Facebook gbogbo tá à ń wẹ̀ yìí ewé lásán ni igi ọ̀pọ̀tọ́ ni wá a gbìn wá sílẹ̀ ọlọ́ràá ká lè bá a sì so rere ṣùgbọ́n nígbà tá a dàgbàsókè tán à ń sanra ni o a sì léwé lórí Jésù dé di igi ọ̀pọ̀tọ́ ọ̀bá ewé lórí ẹ̀ ọ̀sọ́ pé kọ́ gbẹ o ó béèrè kó ẹ̀sán lọ́wọ́ rẹ̀ ní òde dáhùn kí ló ń gbilẹ̀ sí hmm. nígbà tó lè sùn. òní ọgbẹ o ẹ má sì gbọ́ o ẹ̀rọ ó béèrè kó lọ́wọ́ ẹ̀ ni o kò sọ pé ó yá gbẹ o o ó lẹ́sọ kwẹ́sàn ló béèrè hmm. kò lè dáhùn tá a bá bì wọ́n náà lónìí so lè dáhùn nínú pé gbogbo iye mọ́tò tagun àti iye lẹ́tà kọ́ ewé lásán ni sà bẹ́ẹ̀ ni sà. bàtà ó di òwúrọ̀ ń padà bọ̀ ń padà bọ̀ ebi ń pa ebi ń pa ó rí igi ọ̀pọ̀tọ́ ó lọ síbẹ̀ ó rí nǹkan lórí rẹ̀ bí kò ṣe kékeré ó wúwo pé èso pọ́mọ̀sí lórí rẹ̀ láti òmìnira ti dé lójú kan náà igi òkúta náà. tó tẹ́ pé gbogbo kọ́gbẹ́ hmm. nígbà tó ò lè so má kúkú ṣe so mọ́. so far you are fruitless bring forth no fruit. kò ṣe é pè fún pé gbẹ ìrònú ló fi gbẹ dànù. àkànjọ lọ́ọ̀lọ́ọ̀ ni àkàngbé kọ́là ọ̀run àgbègbè àwúlò fọ́nà. Uh, we use color but we are useless kànkẹ́gàn àbò kọ lọ́nkì ẹ gbọ́wọ́ yóò kẹsà. lift up your head. baba ẹ wáyè fún mi lókè. grace pray from me at the top kí ni mo ní ó ṣe. ipò lẹ ti sú mi. I am tired bíbí. ẹ wá àyè fún mi lókè. ẹ wá àyè fún mi lókè. Why? Why? Why? nǹkan tí màá máa pè nìyẹn. this is the only prayer point for this morning. Hmm. ọdún yẹn kan tí màá máa pè nù tá a bá máa wáyè fún ọ lókè ọlọ́run máa mú kí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí wàá jẹ́ solution sí. God will make an incident to occur that will be a solution to sọmọ pé àlá ni Pharaoh lá. inú Pharaoh drank. ni Joseph jẹ́ solution sí. and Joseph was the solution to it. Hmm. tó bá ráyè lókè if you have a space at the top. ọlọ́run gbọ́ àrọ̀ ẹnìkan lóye nítorí ti. someone will be dethroned because of you. torí òkè ti kún already. because it is full already. fásitì la jábọ́ fún ẹsẹ̀ rí. the fásitì was demoted for Esther. ẹsẹ̀ a jókòó for Esther to be seated there. so a máa a máa jẹ́ ẹnìkan wálẹ̀. someone will be unseated and demoted. ó ní èmi lolúwa mo máa ń gbé ẹnìkan kalẹ̀ máa fa ẹnìkejì dìde. and promote the other. a mú ẹnìkan wálẹ̀. someone will be demoted. Mm. Mm tá a bá máa wáyè fún ọ lókè ọlọ́ngbọ́ a máa fàwé kan ya. a given book must be tall. ọlọ́ngbọ́ a máa fàwé kan ya. a given book must be tall. tá a bá fà ya. if not. <laughs> wọ́n á fa ìwé amánìyá akọ oh, ti mọdékàì jáde padà ní mọdékàì tó lè ráyè jókòó if amani ti kọ̀wé ikú ọdẹ ti da ifá fọdún kan ọdẹ ti parí mẹ́sẹ̀gì ikú àti ìwé ikú àwọn mọdékàì kalẹ̀ a fa ìwé yẹn ya a tún ìwé tuntun kọ nígbà yẹn ní mọdékàì tó lè ráyè jókòó lókè o ọlọ́gbọ́n tá a bá máa wáyè fún ọ lókè ẹlẹ́ẹ̀kẹrin á fún ọ ní tí wàá lò lókè. you must be given what you use. ohun tí orí ọ̀fẹ́ kọ́ ọ yọ ọ̀sán ju tọ́ lọ́kọ́ láti sí lọ. is better than what you learn. tó orí ọ̀fẹ́ bá kọ́ ọ nìkan ẹnu rẹ̀ ó dùn bí idán. your mouth will be so sweet like magic. gbogbo èèyàn fẹ́ kọ́ bí ẹ ṣùgbọ́n wọ́n fẹ́ wá jìyà tí wọ́n jọrọ rẹ̀ ni. Hmm. torí orí ọ̀fẹ́ ọ̀yọ̀ǹda fáwọn àwọn kan fẹ́ ṣe bí tiẹ̀ ni kì í ṣe bí àdán ò lè dàbí àdán òbẹ̀tọ́ fara wí àdán kò lè dọ̀rọ̀gì bí àdán ẹ jẹ́ kí àdán láti àárọ̀ ẹjọ́ pápá kàrọ̀gì láago mẹ́fà àárọ̀ sáago mẹ́fà àárọ̀ lẹ àdán lo wákàtí méjìlá láti fi rọgì ẹ sọ fún ọbẹ kó fi apá rọgì kọ gbọ́dọ̀ pé wákàtí mẹta kì í jáda hmm. apá yìí ò tán rọgì mọ ọgbọdọ má torí pé òbẹ ni kì í sàdán ọkàn jọ àdán ni ń ṣe lágbájá kò lè dàbí lágbájá bó bá ní nǹkan wà wájú bí o ò lè dàbí rẹ̀ láìláì ayé máa original wọn máa fake wọn máa wọn mọ authentic wọn sì mọ ètò gbégbá rúkà ní ayé dàbí wọn lọ mà wọn sì máa tà sí wọn rò pé èèyàn máa tí wọn ṣe báyé bá jókòó tí wọn bá ń wù ọ wọn kẹ́kọ̀ọ́ lára rẹ ni tí wọn bá ń gbọ́rọ̀ ẹni wọn kẹ́kọ̀ọ́ lára rẹ ni kò yí sí àti máa waste credit dànù kò yí sí àti máa waste data dànù wá gbọ́ mi dáadáa mo rí ọ̀fẹ́ ọ̀bà kọ́ ọ ní nǹkan ọ̀gá pariwo lọ́ọ̀yà gbé ara ṣé owó data bá sọ ọlọ́ọ̀dà kẹ́ tá a bá máa wáyè fún ọ lókè ọlọ́run ó mú ọmọ ẹnìkan. God will make you to know someone. Mm. Sọ́ọ̀lù ma Sámúẹ́lì. Ọjọ́ tó ma Sámúẹ́lì. Àwáyè fún lókè. Space was created for you were at the hmm. top. Hmm. Hmm. Sọ́ọ̀lù ma Sámúẹ́lì bẹ́ẹ̀ ni lẹ́yìn èyí ni wọ́n wá sí òkè ọlọ́run eré tí ẹgbẹ́ ogun fún mi wá. mẹ́fìbó ṣètì ẹnìkan mọ̀ wọ́n mú dáàfẹ́ ọ̀gá gbé ọwọ́ rẹ sókè ẹnìkan sàmì lórúkọ Jésù ọ̀run máa wá àyè fún ọlọ́run. ọ̀run máa wá àyè fún ọlọ́run tá a bá máa wáyè fún ọlọ́run sà. Ah, eh, mo ń sọ̀rọ̀ ni o gbọ́dọ̀ béèrè fún agbára Ọlọ́run. you must ask for God's power. ọ̀gá kìí pé òkè òkè rọrùn bẹ́ẹ̀ òkè lè àwọn tí ń bẹ lókè lè tó o bá dókè tán wà á jà torí wọn ọ̀fẹ́ kẹ́nìkan kó dúró lókè àwọn tí ń ránṣẹ́ wọn ọ̀fẹ́ kó gòkè wọn kọ́ wọn bá ní báwọn ò ní ránṣẹ́ mọ́ wọn fẹ́ fi gbogbo ọjọ́ ayé rẹ̀ máa rán ọ níṣẹ́ ni wọn ò dẹ̀ fẹ́ kó gòkè ìwọ sì lọ fẹ́ gòkè máa bá dẹ̀ wáyè fún ọ kó gòkè wọn máa rán ọ níṣẹ́ kiri o ọdún mélòó lọ́wọ́ àṣẹ mẹ́sẹ̀ dáadáa ọ̀gá ọbẹ̀ t better ká wáyè fún ọ lókè kó di messenger lọ wọ́n máa máa wáyè fún ọ lókè o gbọ́dọ̀ béèrè fún agbára o Elijah wí pé béèrè tèmi ò fi fún ọ á gbà mí lọ lọ́wọ́ rẹ̀ ọ̀gá ẹ̀yin ráyè lókè ẹ̀ mà pé gbogbo àwọn wòlíì ayé ló tẹríba fún yín ìṣẹ́pọ̀ méjì agbára ti yín lèmi nílò ó lò béèrè ń tọ́ lágbára bọ́ ọ bá rí ibi tí mo bá ń lọ Èlíṣà gba ìṣẹ́pọ̀ méjì agbára Èlíjà àwọn arinwó wòlíì wòlíì tí wọ́n ń bẹ lábẹ́ àpáta ó lo ìgbà wọn mọ́gbà tiẹ̀ torí ẹni tí ń bẹ lókè ní lò pé ẹni tí ń bẹ nílẹ̀ àwọn àádọ́ta ọmọ wòlíì tí wọ́n gorí òkè lọ ó lo ìgbà wọn mọ́ ìgbà ọdún mẹ́tàlá ó ló fi lo ìgbà ọdún mẹ́tẹ̀ẹ̀tàlá kò sí wòlíì kankan láyé tó dìde ó ní ẹran wá síbì yóò mọ̀ pé wòlíì bẹ ní Israẹli gbogbo àgbáyé nígbà yẹn ó silent everybody gbogbo ayé fẹ́ gbọ́n tẹ́lifíṣà fẹ́ sọ torí Èlísà ní darí wòlíì torí àwọn àyè fọlọ́kẹ́ ó wá agbára rí ọ̀gá bá wà agbára rí òkè ọlọ́run sá ẹsẹ̀ àwọn kan yọ̀ bẹ́ẹ̀ bá ti gòkè díẹ̀ wọ́n tún yọ̀ wálẹ̀ padà àti dọ́kẹ́ ọlọ́run àwọn tó filẹ̀ sálẹ̀ fà ọ́ lẹ́sẹ̀ àwọn tó wá agbálókè wọn fi tẹ̀ ọ́ mọ́lẹ̀ pé padà alẹ̀ ìwọ náà yarí pọ̀ fẹ́fẹ́ yọ àga àwọn kan fún àga pé jáyà àga máa níbi ẹni tí ó gòkè yọ jà múra àti jà torí bọ́ọ̀ bá lè jà wọn ò nígbà kó dókè o mi ò lè wá kú ìjòyè lé bab bàbá wọn ọba dẹ̀ dọ́gbòrò rèé ọgbọ́dọ̀ gbòrò ẹni tí ọba gbòrò ò lè gbòrò ẹni tí ọba gbòrò ò lè dé gbòrò ẹni tí ó ti dé gbòrò ìgbòrò ni ó kù sí wàá wò mí o òmìnira tí ọba ti ní dànù ẹ̀tẹ̀ èṣù lásán ni ilẹ̀ ìlérí tí ò ní jọ́dá nínú ilẹ̀ ìpọ́njú ni ẹni bá ti gbọ̀nà àbújá yóò jìyà àbújá ẹni gbẹgbẹ́ lóòsàn yóò jìyà òdùpadà ọ̀gá gbé ọwọ́ rẹ sókè àṣẹjáde sí ọkọ̀ ẹnìkan sàmì lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ ọ̀run máa wáyè fún ọ lógo máa wáyè fún ọ ọ̀gá bàbá máa wáyè fún ọ gbọ́dọ̀ bá májẹ̀mú jẹ́ yàrá ìdèkọ́ májẹ̀mú wà débi òfin ni mo ń ká lọ lánàá tẹ́lẹ̀ kí n tó padà torí ele májàmú wà sá májàmú ń bẹ sá májàmú ń bẹ ń lé bàbá rẹ májàmú ń bẹ ń lé àná májàmú ń bẹ lágbègbè rẹ májàmú obìnrin tó jábàálé rẹ tó padà fẹ́ o ká bíbélì ni ó ní ẹni tó gbàgbé ìwé obìnrin ìgbà ìwé rẹ yẹn tó ti fẹ́ ju obìnrin tí ó padà fẹ́ ó ní kókó ọ̀nà rẹ̀ ó dàbí ọ̀nà òkú ayé rẹ̀ bọ́ọ̀lì bí ayé òkú tóró ti fẹ́ ju obìnrin kẹ́kọ̀ọ́ padà fẹ́ mọ́ ọ májẹ̀mú wà sá ọ̀wá àwòye obìnrin tó gorí ẹ̀ rí ọkọ rẹ̀ gbèyè rẹ̀ rẹ̀ ó gbàgbé májẹ̀mú májẹ̀mú ọlọ́run rẹ̀ nítorí pé ilé rẹ̀ yóò tẹ̀ sí inú òkú àti ikọ̀ níwé òwe nu ikọ̀ ọ̀nà rẹ̀ sọ́dọ̀ àwọn òkú. ọ̀wá àwòye obìnrin tó ti gorí. God don't lose his bọ́sẹ̀ ogori ẹ̀ ìwòlà ọmọ jẹmẹlá ogori ẹ̀ ìwòlà ọmọ títí ogori ẹ̀ ìwòlà ọmọ fúnkẹ́ ogori ẹ̀ ìwòlà ọmọ rebeka ogori ẹ̀ ìwòlà ọmọ rukaya ogori ẹ̀ ìwòlà kò sí ètò ọba ọba àtọ̀tọ̀ ọba ọba wúta sùn ọba lima sùn ọba sàdíà sùn ọba rukaya sùn gbogbo ẹ̀ lọ bá sọ bá sọ débi pé ọgbó mi sùn nínú sọ́ọ̀bù ọgbó mi sùn débi pé ọgbó mi sùn lórí tari ọ̀gá wọn ti pa ọ́ òkú wa

She eh, she What can do? was set ó ti bímọ fún ọ kí ló wá fẹ́ wá ṣe gbó ti bímọ fún ọ ó gbà fún ẹ̀bọ́ náà gbogbo àgbà bọ́lá ti kọ́ pé yóò rí inú ó gbà bọ́lá ní o ẹni tí ó ráyè lókè o gbọ́dọ̀ bá májẹ̀mú jẹ́ Gídíónì lọ nínú agbára rẹ̀ lọ bá májẹ̀mú lé bàbá rẹ̀ jẹ́ onídàájọ́ orí kẹfà màkàbàrú àmàkàbà ìnámàrú àkàbà ìkáàdà yálì màrú àkàbà mo sọ tẹ́lẹ̀ sí ọ lórúkọ bàbá ìkáàdà ya màrú àkàbà elume kéèdà yálé màrú àdá májàmú lé eyín tí kì í jẹ́ kán dókè májàmú yẹn bàjẹ́ lórí ẹ̀. olúwa mi ìbáṣepọ̀ wà pẹ̀lú wa èyí ṣe tí gbogbo èyí bá wa níbo ni gbogbo iṣẹ́ ìyanu rẹ tí àwọn bá sọ fún wọn gbé wà wo eh, bá máa wáyé góòlù lórí ẹ a wáyé bọ ológo gbọ́dọ̀ gba àánú òkè. you must receive mercy. ń bá Jósù àárín kọ̀ọ̀rọ̀ àánú òkè gbà. kó o bólówó ní ọ̀jẹ̀ kó ní o ní kó o dolówó bọ́ bá àánú òkè gbà. if you don't receive mercy. olówó ọkàn máa mú ọ̀sìn lásán. the rich man will be enslaving hmm, hmm. àánú àtòkè wa ní mú kéèyàn ọ̀rá lókè. Hmm, ẹ gbọ́wọ́lé orí ẹjẹ́ ń súre fún yín. put your hands on it let ẹni wọn máa ń ṣẹ́jú wolúwolú. ẹni this what? After nine. Láìdé. Ṣé èbó náà lọ ń sọ? Wọ́n kọ́ ogun ni. Ogun lé ibi èbó náà parí ayé ẹ̀ sí. Bọ́lá Agúnmẹ́sàn ti lò ní it is what? Èwo ni it is what? After nine láwa bí náà. Yeah. You ask me now. You ask me. It is what ni ìbò tọ́tọ́ sí wọn náà. Ìwọ náà. Àrògbọ́n dá sí. It is what ilé ìbò tí wọ́n tọ́tọ́ sí wọn náà ń dà. Adé àlọ́ ní ìdí. It is what. It is what. Kí ni túmọ̀ it is what? Ọ̀sánwó ìbò ni. It is what. Kí ni túmọ̀ ìbò it is what? Jordan English. Yes. Yes. Ẹ̀gbọ́n wọ ní orí.

mo ní láti bẹ̀rẹ̀ pé bọ̀dà Arógundadé ẹ dàkú amẹ́ríkà lẹ́yìn wá kìí sí ẹ̀yìn Arógundadé ti bẹ nílùú wa ní ló ti di bẹ́ẹ̀ tó já mi lọ́la àwọn àtẹ̀sí jẹ́ pé dáàdi wá Arógundadé everyday mo wá wo orúkọ ọ̀gẹ̀ mo wá rí pé Arógundadé náà mà ń jẹ́ lóòótọ́ mo wá ní bàbá ẹ̀ ń bínú sí mi lamẹ́ríkà mo wá ní bọ̀dà Arógundadé ẹ dàkú o ẹ má bínú kọ́ Mm. wọ́n á lọ gbé ẹ̀wọ̀n pé o sì rí bẹ́ẹ̀ o dá mi lọ́lá ní mm. o jẹ́ bẹ́ẹ̀ mo ní láti bẹ̀ wọ́n mm. àtìgbà ọlọ́run gbọ́dọ̀ darọ́ gbọ́dọ̀ ìwé tẹ̀rẹ́ ìdìmọ̀ tí ma ti sọ̀rọ̀. àti rúkà kìí sẹ́yìn. rúkà kìí sẹ́yìn rúkà ti lu wa ni rúkà yẹn bẹ́lẹ́gbẹ̀ẹ́ lé wa tí láìdé ń toast oríire ò ní gbàbọ̀. àṣẹ gbé ọ dìde àṣẹ Jésù gbé ọ dìde. àṣẹ Jésù gbé ọ ayé rẹ dìde ayé rẹ dìde ọ̀la tá a tuntun kó sì tó lọ áàkì ọkọ̀ oríire oṣù eléyìí kó tó lọ áàkì ọkọ̀ oríire òun wò mí lọ́wọ́ eléyìí tó lọ áàkì oríire. oṣù eléyìí kó tó lọ áàkì ọkú oríire wà á ní ẹ̀rí ògo forúkọ omi ìkọ́lọ̀ ń yà sí mi ẹ̀jẹ̀ jésù wọnú agbára olúwa wọnú jésù wọnú agbára olúwa wọnú jésù ẹ̀jẹ̀ jésù wọnú ẹ̀ agbára olúwa wọnú ẹ̀ ẹ̀jẹ̀ jésù wọnú ẹ̀ agbára olúwa wọnú ẹ̀ ògo ni forúkọ olúwa ẹ tẹ́wọ́ fún orí ọ̀fẹ́ kánsẹ́lì kìíní kánsẹ́lì kọ́ kánsẹ́lì ẹ̀ bẹ̀rẹ̀ mo parí láago márùn-ún àbọ̀ lọ jọ́ọ̀tì ìwé lẹ̀ ti mo jáde wá padà mo tún wájú ẹ̀ lọ́dún ní ìgbàsálẹ̀ ọmọ kankan ọmọ ọmọ pọ́npọ́dọ̀ náà máa bọ́gbọ́n sí ni ẹ máa lórí pọ́ bẹ́ẹ̀ ọmọ pẹ́jọ́ sọ pé ẹ pẹ̀lẹ́ dáàdi ọ̀rọ̀ mi bù wá ní ìmúlẹ̀ abadé èmi lèmi náà tẹsẹ̀ máa ń rìn tí ì ní dúró tí ì máa lọ tí ì máa tọ́ kébò lẹ́nu tí ì máa tọ́ kébò ń lọ náà ẹ lọ́gbẹ́ bẹ́ẹ̀ máa tọ́ pé má fi má bá máa fàdúrà sí mi lọ pé sáà máa sì mí lọ wọ́n padà lẹ́yìn mi olúwa sábà ẹni máa máa bọ̀gbọ́n ìwọ ìwọ tó ìwọ lè inú ọba àwọn lọ mi dáàdi ẹ pẹ̀lẹ́ bóun ni ọ̀rọ̀ etí mo wá sọ bó ní àlà márùn èmi ní bọ̀gbọ́n sí i lẹwọ mú orí ọ̀fẹ́ ọ̀la sunday ọmọ kí n máa ti kánsẹ́lì lọ́la sunday ọ̀sọ̀gbọ́n tí mo lè fi escape ẹ̀ anointing service dẹ̀ wà lọ́la sunday house anointing service lọ́la ẹ̀yìn ará èkó agidigbi náà ni o ní TV ní Blue ah, Roof ní ah, Ìkẹjà ah, wọ́n sá gbòòrò rẹ̀ dání àti iyọ̀ kékeré a máa gbàdúrà lórí májẹ̀mú ìpìlẹ̀ to pray on àdèmà fi májẹ̀mú ba májẹ̀mú jẹ́. máa wo bá ti máa ṣe bàtà àbádọ múra múra mọ́rẹ̀wẹ̀sì múra mọ́rẹ̀wẹ̀sì ní èkó sátọ̀dẹ̀ tó ní ìkẹjà ní opposite coca-cola ní agídígbì kẹjà bọ́ bá ń gbé kó ti máa gídígbì ọ́ àdẹ́ máa gídígbì máa sọ bóyá pé ayé agídígbì mọ́ ń lọ jábánà gídígbì sọ pé ti kẹjà jábánà ti lú sọ pé ti nàìjíríà kọ́ máa gbé ọ lọ sí ti jọ́dánì ó yọ̀ fẹ́ ti bàbá tí ọmọ tẹ̀mẹ̀ mímọ́ ó máa bá wa lọ ó ràn wá lọ́wọ́ ó tì wá lẹ́yìn ó gbé wa dìde láti sìn àti títí láéláé ẹ̀yin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ lónìí ẹ máa bèrè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ létí pẹpẹ ní ìsìnkú má ti kàlélúyà méje tán kí n kàn fà ń fàṣẹ lé fún yín ó ti rí bẹ́ẹ̀ nù tẹ́fẹ́ rí nìyí ó ti di testimony nù hallelujah méje ó yọ yọ yọ yọ yọ yọ.